الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثانية والعشرين من سورة الإسراء وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم لا تجعل مع الله إلها آخر وتقعد مذموما مخذولا فما لدى ما يعني حتى ما يتتلي أيني أيا كجللوب من سورة الإسراء الله بانفواني àwọn ń pa ọ́ láwọn àṣẹ kan ilé ìtúsí pété yẹn bá fẹ́ sórí rẹ̀. ìyẹn ní láti tẹ̀lé ètò sì jẹ́ ìtọ́lọ́nkọ́ fún wa nínú àwọn àyà yìí ìyẹn gbọ́dọ̀ jìnnà sí nítorí kéèyàn lè bá a sórí rẹ̀ ọlọ́ni la taj'al ma'a Allahi ilahan akhar fataq'uda madhmuman makhlula ọ̀rọ̀ níbi ọlọ́run lè wọn ó dojú rẹ̀ kọ́ ọ èèyàn ni tó ti jẹ́ pé ó ti dàgbà débi pé a ti la ìsìnbọ́ lọ́rùn nínú àlùmọ́ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn àtúnṣepọ̀ àná lọ́nà sọ alukur'ani kalẹ̀ fún ọlọ́ni má ṣe fi nǹkan míì. fi ṣe ọlọ́run papọ̀ mọ́ Allah má sì fi nǹkan ní ìṣèǹtọ́ máa jọ́sìn fún papọ̀ mọ́ Allah má fẹ́ nìkan fi sorogún nínú ìjọsìn tó ń ṣe fún Allah nítorí pé ọ̀kan ṣoṣo ni kò pé méjì kò lórogún. kò sì ní ẹnìkan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ní ìgbà tí ó fi ṣẹ̀dá wa kí ló wá dé tó fi wá jẹ́ pé tí ọ̀rọ̀ bá dórí káwọ́ sojúṣe tiwa lágbọn ọ̀wọ́ ìgbà náà wá ní àwọn èèyàn wa bẹ̀rẹ̀ sí ní yí sọ́tún wọ́n bẹ̀rẹ̀ sí ní yí sósì ní ìwọ tó mọ̀ pé. ẹlòmíì ò pẹ̀lú Allah níbi àti ṣẹ̀dá rẹ̀ àti níbi àti ṣẹ̀dá gbogbo nǹkan èyí tí a rí tó fi wá jẹ́ pé ńgbà tó bá kan ká sẹ́sìn ọwọ́ a máa gbé ẹ̀tọ́ ọlọ́run tó yẹ kó jẹ́ kí n tó ò ní gbé lọ bẹ́lòmíì rárá wọ́n máa wá gbé ẹ̀tọ́ rẹ̀ yẹn ó tún lọ fẹ́lòmíì níbẹ̀ ó ti dá ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tó tóbi jù nítorí pé ìṣẹbọ sọlọ ẹ̀ṣẹ̀ kún sí tó tóbi jù lọ Luqman al-Hakim ó sọ fún ọmọ rẹ̀ gẹ́gẹ́ bọlá sí fún aróyìn nínú suratu Luqman inni ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun adhim wọ́n máa mi má ṣẹbọ sọlọ wọn fi nǹkan kan sorogún pẹ̀lú Allah. nínú ìjọsìn nítorí pé mo búra pé ìṣẹbọ ẹbọ ṣíṣe òun gangan ńlábòsí tó tóbi so ọmọ èèyàn látàrí kọ́lábòsí ni yóò wá máa bọ́lọ̀ wọn bá fi nǹkan míì sẹ́gbẹ̀ẹ́ ya yóò máa pè é gẹ́gẹ́ bí sẹ́ńpẹ́ yóò máa sìn gẹ́gẹ́ bí sínsìn Allah yóò máa wárí fún yóò máa ti pẹpẹ fúrú fún lórí irọ́ ẹ̀tànjẹ àti èké. لا تجعل مع الله إلها آخر ما في إن كميس صلون قالوا الله فتقعد مذموما مخذولا وما له الدنيا بكوه ẹni dáadáa dára rẹ̀ tí ò ní rárá sí bẹ́ẹ̀ ni ẹnì kan ò ní fi nǹkan kan kó fi sorogún sí Allah kó fi nǹkan kan ṣẹbọ sọ́lọ nínú ìjọsìn àfi kọ́ńtìn kó dẹni àbùkù nítorí pé ẹ̀tọ́ ọlọ́run tọlọ́n náà ni a gbọ́dọ̀ mú nǹkan tó jẹ́ tọlọ́n ká lọ́ọ́ fi lọ ẹlòmíì kí ló wá ti ọ́ lóṣù wa jẹ́ kó ń wò pẹ́ lómi náà bẹ tọ́lẹ́tọ̀ sí kò sìn tọ́lẹ́tọ̀ sí kò pè é tọ́lẹ́tọ̀ sí kò sádi tọ́lẹ́tọ̀ sí kò máa kígbàjarè lọ́ba ṣé ìwà ọmọ yìí pé ṣíṣe báyẹn ó ti sọ di káfìrí ó ti sọ di mọ́ṣíríkì ẹni tó ti fi nǹkan kan sọ̀rọ̀ ogún sọ̀lọ̀ ọlọ́run ọba ká ti ran. irú àwọn wọ̀nyẹn ṣe báwo ló ti ṣe fẹ́ ràn wọ́n ṣe nígbà tó ṣe o mú ẹ̀tọ́ tiẹ̀ ogbe gbé lọ bẹ́ẹ̀ lómi ìyá ló yọ lópin ìgbà tó o bá kú lórí ẹbọ tó ń ṣeun ìyá náà lọ jẹ inna ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ọlọ́run ní forí jẹ́ nìkan tó bá fi lè papòdà lórí pé ń fi nǹkan kan ṣe orogún fún Allah nínú ìjọsìn kò túbá títí tó fi kú ṣùgbọ́n téèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ kó kéré sí léyìí ọlọ́run lè ṣàmójú kúrò ṣàforíjì irú rẹ̀ fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ìṣẹ́bọsọ́lọ́ òun gángan òun náà ni ẹsẹ̀ tó ṣe pé téèyàn bá ti lè dán wò pínrín gbogbo sí àmọ́ bàjẹ́ nì gbogbo ń tá a lá ṣe gbogbo ń tá a lá tùjọ yóò padà di òtún bá ń tẹ́ mọ́ wa lọ́wọ́ innahu man yushrik billah. فقد حرم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين أتيرانسي سوى أتيرانسي سوى النبي تسوى جوه تبا في الليل سيبا صلى الله عليه وسلم توفين ككا صلى الله عليه وسلم ألا نمبورا بكو سير ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ṣòfò ẹ̀rí àṣẹ tó lọ́wọ́ bá fi pa wá ń bí ike ká jìnnà sí ìṣẹ́bọ sọ́lọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa at-tawhid wọ́n ní la taj'al ma'a Allahi kíkọ̀ lọ́lọ́wọ́ bá ń kọ̀ kankan fún wa ń bí ní tí sì ń kọ̀ fún wa níbi òun náà ni tó tóbi tó ga jù nínú gbogbo ń tọkọ̀ fún wa nítorí ń kọ̀ fún wa ọ̀pọ̀ ṣùgbọ́n bá bí ọ léèrè pé òun ló tóbi tó ga jù nínú nítorí ń kọ̀ fún wa òun ni aṣirku billah ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ torí náà la ní téèyàn bá kú ní mùsùlùmí tí ó sì lẹ́bọ lẹ́rù tí ò kú lórí pé ń fi nǹkan kan ṣẹbọ sí Allah abayọ̀. nítorí pé inú kó rà àlùjáná wọ tààràtà àbí kó má rí wọ̀ tààrà kọjá pé iná ní ọkọ wọ látàrí àwọn àìdá aburú àtiwọ ẹ̀ṣẹ̀ eléyìí tó fẹ́ tẹ̀wọ̀n ju lọ ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ tó bá gbé wọn ná ìmánì rẹ̀ padà yọkù nínú náà lọ sàlìjẹnà nítorí pé ó kú láì sí Allah tí bá ń sí àwọn ilé yẹn àwọn náà gangan gangan lẹni tó ṣe pé tó bá ti wọ wọnù kò sí jíjáde fún ru wọn mọ́ ìrẹ náà ni wọ́n sì máa lọgun rẹ̀ fún wọn tí wọ́n máa ké tantantan má ṣẹbọ sọlọ jìnnà sí ìṣẹbọ sọlọ àwọn ń bínú àwọn ń fapá jánu ń sọ pé ká má ṣe ń ta fáwọn bàbá wa lórí ẹ̀ tẹfẹ sọ pé àwọn bàbá wa ẹni tó sì nà ní ni àbí wọn lọ mú máa lè. ní fọwọ́sí júwe ilé bàbá rẹ̀ kẹ́mi ẹ́ máa ń sọ ní yorùbá lẹ́bù bẹ́ẹ̀ ni àwọn bàbá yín kìí sí kí wọ́n kàn lásán ni wọ́n káfìrí mushrik nítorí pé ẹnikẹ́ni tó bá fi lè jẹ́ pé ní tó kú lé lórí náà ní pé pé nǹkan míì tó yàtọ̀ sí Allah ń sin nǹkan tó yàtọ̀ sí ńsìn Ọ̀ṣun Òṣogbo ńpòkè Ìbàdàn òsà pópó alágẹmọ ẹ̀yọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àti nǹkan míì náà tó bá yẹ kó rí rẹ̀ lọ́ba kulé lórí ta ni ń ṣe sọ láti sí irú eléyìí lára ńgbà tó kú àfi kó jẹ́ pé àwọn ọ̀rọ̀ àná bíi tiẹ̀ náà ni òfin ọlọ́run dá lórí pé gbogbo ẹnikẹ́ni ọba ti pe nǹkan míì yàtọ̀ sí Allah tó bá ti lè sin nǹkan míì yàtọ̀ sí Allah onítàn ti di ọ̀sẹ̀ bọ́. onítọ̀hún ó ti kúrò ní mùsùlùmí pátá porongodo torí ẹ̀ wọ́n á ní bàbá rẹ̀ láàánì ló kó tó kú àti pé sàkáni bàbá rẹ̀ sọ orúkọ òun náà ní gbogbo eléyìí ò gbé débi kankan lọ́dọ̀ tó bá ti lè ṣẹbọ sọlọ ọlọ́run á ti là ti sọ ọ ló ọlọ́run ọba ọ̀sẹ̀rù bọ́ wọn á lọ tẹ́rì gba oyè kan oyè bọ́ òun ni wọ́n fẹ́ ní táìtò wọn náà fẹ́ máa kó lẹ́kẹ̀ẹ́ká sọ́wọ́ wọn náà fẹ́ dẹni tí wọ́n máa pè mọ́ chief so wọn náà bá lọ bọ́ba kan pé kó fi ọjọ́ yè á ọlọ́run mẹ́jọ ara padà sí ibú lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá tó ti mú yàn mànà ọlọ́run ọba má ṣì wá lọ́nà lẹ́yìn ìgbà tó lọ́run ti mú yàn máa ríran ọlọ́run dákun má fọ́ wa lójú lẹ́yìn ìgbà tí yẹn ti ní làákàyè ọlọ́mọ dà wá níyé nù kí ló fẹ́ fòye náà sí oyè rọ́ọ̀ chífù rọ́ọ̀ chífù ẹlẹ́bọ chífù ẹ rí gbogbo lẹ̀kẹ̀tẹ̀ ti sọ́wọ́ àti tẹ́ fi sọ́rùn àmì ní lórí pẹ́lẹ́bọ níwá torí bó ló ti fẹ́ joyè kánú àwọn oyè tí wọ́n máa jẹun tọ́wọ́ ló lòdì sí àwọn aláàlálẹ̀ tọ́wọ́ sọ lòdì sí àwọn òòṣà tọ́wọ́ lòdì sí ẹbọ tọ́wọ́ tògùn ọ̀já mọ̀ kankan tọ́sọ̀ pé tẹ̀sù ọ̀já mọ̀ kankan tọ́sọ̀ pé gbogbo sàkúgbègbè ìbẹ̀rẹ̀ orí bú nílẹ̀ tí yorùbá ń dìkà ọ̀rọ̀ wọn ọ̀já mọ̀ kankan a ṣebí oyè gbẹ́bọ lárugẹ náà lọ fẹ́ jẹ oyè gbóòsà lárugẹ náà lọ fẹ́ jẹ síbẹ̀ tá a ní jájá mọ́sálásí iná tó à ń gbèrú rẹ̀ bọ̀ wá mọ́sálásí ló tún fi lẹ̀kẹ́ ọwọ́ ń bọ̀ wá mọ́sálásí lẹ̀kẹ́ náà ló tún fi sọ́wọ́ tí ń tọ́tọ́ tọ́sùn di bí aago tí ò lẹ́tọ̀ wá dúró sẹ́gbẹ̀ẹ́ lèmámù lèmámù náà tún máa bóyin sí lèmámù olódò dípò kẹ́ sòdodo fún pé à ó yẹ bọ́ ni wọ́n lọ jẹ yí báyìí àfi kó tú bá kọ́ padà sínú Islam tí wọ́n kàn máa joyè lásán yàtọ̀ sí ewé kíníkan kòkó àbí kíníkan tó ń jálé ra wọn lórí kó fẹ́ joyè ṣé kò ní tẹ́bọ̀ kò ní sóòsà lórí pé yóò joyè kọ́dà ń jọ tó bá ń joyè à òòsà gan mọ̀ pé wọ́n ṣe òun ẹbọ gan mọ̀ pé wọ́n rú òun torí gbogbo àwọn babalóòsà tí ì jáde àtàwọn ìyá lóòsà tí èyí yọjú síta gbogbo wọn ni ó yọjú síta jọna nítorí àti gbẹbọ lárugẹ a'udhu billahi minash shaitanir rajim ẹ wo báwọn èèyàn ṣe máa rí sakusaku ń di òòsà ẹ wo bá ṣe máa rí rákùrákù ń jọ ọba láwọn ń joyè ìranù ẹ̀yin ẹwọ ẹni tí bá ń joyè ẹ̀rí wọ́n ti sọ́ dìdàkudà torí ìró ti rí kólóbó bí orí dínkà subhanallah nítorí pé ọ fẹ́ joyè tá ń lo yè ìranù ọ̀wọ́ mùsùlùmí wa mùsùlùmí tọ́lọ̀ wọn bá ti sàánù rẹ̀ pẹ̀lú islam kí ló ń lọ fi oyè kan sí ọgbọ́n tọ́lọ̀ ń sọ ní bíi sẹlẹ́sìmọ̀ fòsókó bàdé ìmá aburú ni kéèyàn máa jó kọ kòkì lẹ́yìn ìgbà téèyàn ti gbọ́ lọ́ngbọ́ wọn á jẹ́ pé chief kìnnìkan of kìnnìkan land àbẹ́rẹ́ rí nǹkan mìíràn chief agbọ́mọlá of kìnnìkan land chief uh, uh, ọ̀jáwé olówélégbò uh, of kìnnìkan land chief kìnnìkan of kìnnìkan land wọ́n ti lè pé of yorùbá land so abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ torí ẹ̀ wá mùsùlùmí má dàn wò kó sí ní tọ́fẹ́ ti ṣe wọ́n wá ní ẹ tí wọ́n bá ní dẹ́rù oyè yẹn tí wọ́n á lè gbóyè ti mọ́ṣáláṣí oyè wo láwọn mọ́ṣáláṣí bíi gíwá àdínì kìnìún ni. bàbá àdínì òṣùpá àdínì kò sí tọjọ nínú ẹ̀sìn Islam torí tó bá pé irú rẹ̀ bá wà ní àwọn sọhábà bá ti ṣe kankan gbogbo ẹ̀ làwọn bá ti jẹ tán so eléyìí náà wọ́n bẹ nu creativity táwọn àfa àtàlẹ̀ táwọn fẹ́ máa fi gbóúnjẹ táwọn fi máa fẹ́ máa gbowó lọ́wọ́ yìí torí ọba ń fi yàn joyè láǹdì lèmọ́mù náà fi yàn joyè kìnnìkan àdínì tó gbogbo ọ̀nà àti kówó jọ kówó jẹ náà ni sẹ́sì mọ̀ pé téèyàn bá ti fálà fún ẹ̀tànjẹ lọ́rọ̀ rẹ̀ ti ṣe rí ni ẹ̀tànjẹ rọra ìjókòó púpọ̀ lọ́dọ̀ ọmọ Yorùbá ẹ̀tàn jẹ bóyá gbà tí ń bọ̀ wálé ayé èyí tó pọ̀ jù nínú pàṣẹ́ntéèjì rẹ̀ ilẹ̀ yorùbá wọn ti gbà wọ́n gbà láàyè wọ́n tẹ́ni fún wọ́n tún gbàgà fún wọ́n tún kẹ̀tẹ̀ǹfẹ̀ ó lóun débi tí wọ́n máa gbé yorùbá fẹ́ràn ẹ̀tàn jẹ jọjọ so nítorí di eléyìí wọ́n jòyè kóyè islam rẹ̀ ni kò mójútó èyí tó jẹ òun náà ni wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa ń sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí fi dé. máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé tó tó bá ti lé lọ ń pè nǹkan mí ìyàtọ̀ sí Allah ọlọ́run ọ̀dọ̀ ọ̀dà nǹkan náà ni bóyá ní oṣù àrùn ọ̀sẹ̀ yọ ọ̀dọ̀ ọ̀dà yọ ọ̀dọ̀ yọ ọ̀dọ̀ ọ̀dà yọ ọ̀dọ̀ eléyìí tó lọ́dọ̀ bàbá rẹ yọ ọ̀dọ̀ lóyún á lòsàn ọba ṣe fún ọ̀sà tí ò lè pèsè omi kò lè bẹ́ẹ̀ ni tẹ́bi ń pa owó oúnjẹ wa kò lè rọ̀jò fáwọn ẹni tí ń fẹ́ kọ́ lọ́hún rọ̀jò fáwọn kò lè mú kó rùn ọ́ràn nígbà táwọn èèyàn ń bò ká tó rùn òòsà o ó ń gán alára tó lè gba ara rẹ̀ lẹ̀ òòsà tó ṣe pé tó bá gbóúnjẹ síwájú ẹ̀ kò ní jẹ́ nígbà tó bá tún ti kó oúnjẹ bàjẹ́ tí ń rùn ẹni ó gbé bẹ́ẹ̀ náà ni ó tún padà wá gbá pàǹtí rẹ̀ òòsà tó ṣe pé tẹ́yìn bá fi ń tẹ́ bá gbóúnjẹ bẹ̀ tó sì wà ní dáadáa ní tuntun tẹ́yìn bá gbé pé tọ̀ ìwọ kí ní burúkú tó lè jẹun tó wá gbóúnjẹ sí wọn sí èmi ò gbé yìí o gbóǹgbé kan yóò mọ̀ wọ́ ni bọ̀ torí pé wọ́n kàn gbẹ ojú gbàgàdàgbàgàdà fún mi kìí fi ríran ọwọ́ láǹtì láǹtì kìí fi mú nǹkan tá ń bọ̀sibọ́sí pé yóò fi dọ̀ọ́dú so tó bá jẹ́ báyẹn òòsà kí òsàárọ̀ kí wọ́n á lọ pè orí de eléyìí náà la Nabi sallallahu alaihi wa sallam ó ti fi hàn wá nù hadith ó ní man 'allaqa shay'an wukila ilayhi ẹnikẹ́ni tó bá fi nǹkan kan kọ́ tó fi nǹkan kan rọ̀ àsokọ́ àsorọ̀ àbá àwọn oògùn òfò tí wọ́n máa ń ṣe yẹn lọ fi sínú àjà lọ rìn málẹ̀ ẹ ṣiṣẹ́ di àdògán ẹ máa kó máa nǹkankan ọlọ́run dọ̀ọ̀dà ìdí nu tí wọ́n fi sọ pé gbogbo àwọn oògùn yìí àtòdìjẹ́ náà máa ń ṣiṣẹ́ àtòdìjẹ́ náà máa ń ṣiṣẹ́ nínú àdéhùn mi ànábì tọ́ka sí léyìí ó ní man allaqa tamimatan fala atamma Allahu lah tẹ̀mí màá lédè lárúbáwá òun náà ni ohun tó máa ń mú kí n tàn fi ọ bọ́ sí kó àwọn sọ ló kọ báwọn tẹfà ulẹ̀ torí pé wọ́n fi ń rori rí rora wọn pé táwọn bá ti lóru ògùn yìí táwọn sọ̀rọ̀ táwọn sọkọ táwọn di tírà yóò jẹ́ kí n táwọn fi bọ́ sí tó bá sì bọ́ sí yóò bọ́ sí pé ànábì wa sọ ọ wá ṣépè ó tún wá sọ ní tí ó ṣẹlẹ̀ nípa pé tó bá sọ nǹkan kan rọ̀ bẹ́ẹ̀ tírà ni kíníkan ni ọlọ́run ọbọ ò ní jẹ́ kí n tọ̀ ń fẹ́ kó o rí ambọ̀sibọ̀sì pé yóò pè é. شريعة رجال وأنه كان رجال من الإنس يعوضون برجال من الجن فزادوهم رهقا أتكما àwọn kan nínú àwọn èèyàn wọ́n á àwọn kan àwọn èèyàn àwọn ọkùnrin kan nínú àwọn èèyàn á máa àwọn ọkùnrin kan nínú àwọn àǹjànú kàkà àǹjànú wọn dáàbò wọn kọ ṣọ́ wọn kọ gbà wọn ìbẹ̀rù ni wọ́n tún fi kún ìbẹ̀rù fún wọn. torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé oògùn yìí máa dákún ohun tá a ti torí rẹ̀ ṣe ni nítorí o ti torí rẹ̀ ṣoògùn sí pé kóògùn ọbọ̀ gbé kò oògùn ọ̀dàkùn so iṣẹ́ tó oògùn máa ṣe nù jẹ àìpé ta ní fẹ́ kí tòun ta ta ní fẹ́ kí tòun bàjẹ́ so ẹni tí bá ń fẹ́ kí tòun ta ẹni tí bá ń fẹ́ kí tòun bàjẹ́ so irú wọn. àwọn ẹlẹ́rìí tí wọ́n so nǹkan rọ̀ tí wọ́n so nǹkan kọ́ tí wọ́n pè nǹkan míì yàtọ̀ sí Allah Rabbul Alamin bóò ló ní jẹ́ bóò a dá dára rẹ̀ tá a ọ fi nǹkan kan sorogún pẹ̀lú Allah kọ́ ọ fi nǹkan kan sorogún pẹ̀lú Allah torí pé nǹkan tí wọ́n pè lẹ́yìn Allah òun kò lágbára láti ọlọ́run ló máa ń fara ni wọn ọba tó lè ṣeni láǹfààní ọkọ̀ láti sìn ọba tó lè gbé ìnira bá ní ọkọ̀ láti pè sòtá ló rò pé ọlọ́ba nì ẹ rí i pé tá a bá gbọ́ ẹ̀sìn yìí dáadáa àní sọ̀rọ̀ adẹ́rù àwọn nǹkan tí ò wúlò tí ò dáa níṣì tó bá dùn ọlọ́run ló jẹ́ ọdún tó bá kú díẹ̀ káàtó ọlọ́run náà dúndùn yẹn ò ní di kíkan láéláé àfi tọ́lọ́run bá sọ ọ́ di kíkan. kíkan yẹn ò ní di dúndùn láéláé àfi tọ́lọ̀ ń sọ di dúndùn tá a lọ yẹ ká máa gbogbo gbà gbà tó dún àti gbà tọ́ka tá a lọ yẹ ká máa sin gbogbo gbà Allah Rabbul Alamin so ó ṣeni láàánú fún mi yàn pípé wà á wọn kàkà kó jẹ́ pé Allah òní wọ́n sìn ẹ rí i pé nǹkan míì òun ni wọ́n máa pè yàtọ̀ sí هو هناك بوارة تتد عبد الله بن مسعود رضي الله عنه هنا النبي صلى الله عليه وآله وسلم سيكي من أصابته فاقة فأنزلها بالناس لم لم تسد فاقته ومن أنزلها بالله أوشك الله له بالغنى إما أجل عاجل وإما غنى عاجل tọ́ anábì sallallahu alaihi wasallam ń sọ pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá fòṣì tọ́ba fi ta tọ́lọ̀ ń fàyìn tọ́ba gbèkó tọ́ba jẹ́ pé àwọn èèyàn ló gbé òṣì rẹ̀ àìní rẹ̀ lọ bá pé kí wọ́n bọ ọmú kò kàkà kọ́ ọ má bẹ́ lọ kàkà kọ́ ọ má kọ́bọ̀ mú kó tóró náà ló gbé bọ̀ òun náà nìkan náà ló sì lè mú kó ìwọ́ wa lọ gbé báwọn yẹn bẹ́ẹ̀ bá ń sẹ́rí tí ń ṣẹlẹ̀ ń gbèsè ayé wa lónìí ẹ rí i pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lónìí wọ́n ti dó ń bára ẹni tí ó ti rí igbá bára tí ń lò nìkan kọ́ ló ń bára ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ń bára wà lónìí tó yẹ pé bóyá àwọn ò tí ì pawó débi pé wọ́n ra abọ́ àbí pílásítìkì bára ni so ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹ rí i pé bóṣì bá ń bá a jà ọ̀dọ̀ èèyàn náà máa wá bóṣì yẹn ó sì gbànú sí wọ́n ti fúnra wọn kánú gbòòrò wọ́n máa ti tẹ́nìkan bọ̀ wọ́n ti kó wọ́n ti rò wọ́n máa fẹjọ́ ọlọ́run sùn tó ń tó ṣe fáwọn àwọn tẹ rí nǹkan jẹ ìwọ tẹ gbogbo nǹkan lé rọmọdọ́nà yìí gan àwọn rí nǹkan sínú amẹ́sùbọ́sì táwọn fi jẹ sàárì ojú ń pa wọn bẹ́ẹ̀ ni ń pọ́n ma bẹ́ẹ̀ ni ń pọ́n yàwó ẹgbàá ọlọ́wọ́ ọlọ́wọ́ ẹ̀rí bọ́pọ̀lọpọ̀ ẹlòmíín sọ tí fi ń ròyìn ìyà tí ń jẹun àmọ́ lọ́nà tí ọ̀tọ̀ ẹlòmíín sì ń pe ìyà tí ò tí ì sọ̀kalẹ̀ sí i. lọ́nà tí ó fi tètè súré sọ̀kalẹ̀ lé lórí nítorí pé nǹkan kan ò sẹ́ jẹ kọ̀sà ìrí mu ṣùgbọ́n ń pe aburú mára rẹ̀ ni nítòsí dájú òun náà ni pé ńgbàdí aburú ọba sọ̀kalẹ̀ lé ẹni tó pè fúnra ara rẹ̀ lórí kò síbi tó lè sáwọ̀ tí ilẹ̀ ọgbà nítorí pé wa إذا نزل القضاء bọ́ọ̀kọ̀ الفضاء ilé الله fẹ̀ جدي ṣùgbọ́n gbà tí àkọọ́lẹ̀ ntí ó sì yẹn bá dé gbogbo lẹ́ẹ̀ máa fún ni ebi ọ̀lọ́ ọ̀bẹ lọ́n pé kaburú sí ọ jẹ́jẹ́jẹ́jẹ́ la burú jókòó wọ́n lọ́n pè mára rẹ̀ gbàtọ́ bá dé tán kò síbi tó sàwọ̀ torí de eléyìí àwọn èèyàn làwọn èèyàn á máa wá pé kí wọ́n bá wọn gbóṣìpò ìdí nu dẹ́bìrì tẹ́lómi gan sí. Si, ọ̀dọ̀ olówó yóò sọ̀rọ̀ rẹ̀ dẹ́rù rẹ̀ yóò sọ̀rọ̀ rẹ̀ dìránṣẹ́ rẹ̀ yóò fira rẹ̀ sí wọ̀fà lórí pé tẹ́ ẹ bá jẹ́kù àwa ń bẹ́ ń tòsí yín o ó ti tó pọ́lọ̀ ti fún yín káwọn náà fi lè bá àrí tiwa gbà lọ́wọ́ yín àwọn òfojú sun kọ́lọ̀ fún wa tiwa náà tààràtà a'udhu billahi minash shaitani rajim Allah ìwà kò mú sáàmù sáàmù kò sí ìnà ìnáàmù gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pe àwọn bára bí wọ́n ṣe máa fi dásà lédè haúsá ọlọ́run kò fún yín káwọn ò lè rí gbà lọ́wọ́ yín láti mọ̀ pé tẹ́yìn bá ti rí àánà ti rí subhanallah tọ́ kí ni ó ṣẹlẹ̀ sí anabi sallallahu alaihi wasallam ni lam tusad faqatuhu ọlọ́run ọba ò ní gbóṣì rẹ̀ kú òṣì tó sí ọ̀hún. tó fi mọ Ọlọ́run kọ ọmọ bẹ lọrun sí wọn kò ní kó mẹ láìláì oṣù téèyàn ọba kú torí kékin lọ mi fún wa tó lè tó wa kò sí Ọlọ́run gan bá fún wa tó tún fún wa tó fún wa á béèrè lọ ni kò ní tó wa torí pé olójú kòkòrò lọ mi èèyàn màdánù bí sallallahu fi àfonúfojì kan tó kún fún owó wúrà tó bá tún fún lómi yóò tún béèrè omi wala yamla'u batna ibni ádámà illa turab kò sí tó lè yóò yàn àbẹ̀pẹ̀ sókè tọ́lọ̀ bá sóore fún yàn tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ yóò tún béèrè omi yóò tún béèrè omi yóò tún béèrè omi kí wọ́n á ní faqir ibnu faqir ló lè ṣe fún ọ tọ́wọ́ akọ́dé yàn lọ́ba fojú sí òun náà ó lòṣì ọmọ ó lòṣì aláìní ọmọ aláìní kí ni wọn á sì fún ọ àwọn sèèyàn láàánú fún mi yẹn tí wàá ti rí kẹ́nìkan rọ anítọ́rọ́ pọ́pọ̀ sísì wọ́n gan ṣe ń dì ní. àwọn òní gbìyànjú káwọn náà máa wá tiwọn kó máa bẹ́ lọ torí pé ọ̀nà tó ṣe tiẹ̀ ó lè ṣe tiẹ̀ náà fún ọ lọ́nà tí ó rọrùn tí ó tún pọ̀ tó tún bu ayé àti tẹ́lẹ̀ yìí lọ. ìwọ wàá lọ sọ́ra rẹ ọ sọ́ra rẹ nípinnu nígbà tí gbogbo ẹ̀ tọ́ba wa di pé kò sí ọ̀nà má o ò sí nípò ẹni tá a lè pé ó tún lè gbìyànjú wà nǹkan kan mọ́ o ti gbé o ti dàgbà ọmọ wa bùkádà rẹ̀. وفاقد الرأي مضياع لفرصته حتى إذا فات أمر عاتب القدر. ولا لا لا gbogbo àwọn àyè tiẹ̀ tó náà lè ní tó lè lò dáadáa ní máa fi ráàlì tí gbogbo nǹkan bá bọ́mọ lọ́wọ́ tán kádàrá ni ọmọ bò torí ẹ̀kọ́ rọ̀ wọ́n má bàa bẹ́ẹ̀ anything ọlọ́run ọba wa ni ká máa fi mà má bínú sẹ́ni tó ti ní o má bínú tó ní o tọ́rọ́ náà ló sọ la fún báyìí tó bá wọ ọlọ́run ló máa ń ṣe àmọ́ ọlọ́run tó ṣe fún un ó náà ní padà tètè náà fún un máa bẹ́ lọ́run máa tọrọ tiẹ̀ náà lọ́dọ̀ Allah má fojú sọ́dọ̀ èèyàn má fojú sọ́dọ̀ èèyàn nítorí ẹni tó bá fojú sọ́dọ̀ èèyàn wọ́n máa padà banújẹ́ kàìnkàìn náà ní ìsèjẹ́ yẹn bá lówó gan-an tí ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ tí ń dákọ̀ bílíọ̀nù tí ń dákọ̀ kínní wọ́n á fẹ́ sẹ́yìn lórí bàbá tí ń dákọ̀ bílíọ̀nù so wá fẹ́ sèyìn lórí ẹ yóò máa wò pé á ah, ògbọ́dọ̀ fún ni less than five million àbí ẹ̀kọ́ ni so lọ́ba ní kàn lọ fún wa ní fifteen thousand naira ebi rọmọdọ́nà yìí náà ẹ sì máa manage pé á ìlà ìlọ́gbọ́n àpò ní ta fọlọ́wọ́ kí ló ṣe tí òfin ní ta fún wọ́n ti tẹ́tí lápò àbá àwọn bàbá ńlá rẹ̀ kan ti jẹ àwọn ìyá ńlá tiẹ̀ lówó àbí bàbá ńlá tiẹ̀ jẹ́ àwọn ìyá ńlá tiẹ̀ lówó tí ọmọ ẹ̀sán ni tó ẹja fi ojú wa sọ́dọ̀ Allah ní ti ń ṣe wá afẹ́kọ́ kú láì dá Allah dáadáa tó wà pẹ̀lú wa afẹ́kọ́ fi wá sílẹ̀ kó tún máa pọ̀ sí ni Allah ọ̀nà làmà torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ni wa man anzalaha billah ẹ̀ńdọ́ wa gbé bùkátà rẹ̀ àìní rẹ̀ tó sọ̀kalẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. ọlọ́nìkan iná ní ń pè ọlọ́nìkan ọ̀nà ní bẹ́ẹ̀ awùsọ̀kẹ́ lọ́hùlẹ́hù bílgínà ó kú fẹ́rẹ̀ bọ́ padà wà rọ̀ lọ́rọ̀ ní kọ̀pẹ́ jìnnà ìmà kọjá yìí pé ó níṣẹ́ ìgbà tí àìní ti pọ̀ jù wọ́n ọ̀sá tọrọ kù wọ́n sá ń bẹ́ẹ̀ lọ́n kó bọ́ rí kó sínú àfọ̀n kọ́ ràn ọ́ á ní kọjọ kù rẹ̀ tètè dé oríire náà ni oríire náà ni nítorí kò sínú àkọọ́lẹ̀ kó lò pa wọ́ọ́rọ́wọ́ níta ni gbogbo ilé ayé yìí lẹ́gbẹ̀ẹ́ àbí wọ́n ìn máa ghinan àìjù àbí kọ́ lọ́wọ́ rọ yẹn lọ́rọ̀ ní kọ̀pẹ́ kò jìnnà. tó ayé máa yí láàrin kásùn kájí aláìní lánàá ó dolówó ayé lónìí tí wọ́n ń pè ta ló ní tó má ọlọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé ẹni tó lówó ṣàṣà wọn ló lè ṣàlàyé bó ṣe lówó ọlọ́run ló máa ń fún yàn nígbà tí wọ́n kàn máa sọ ni pé ha experience mi ni pé ńgbà kan a máa ń kó kúlíkúlí láti fi dà a máa ń kó wá sí kó so gbà kan a máa ń ra màálù gbogbo kúlíkúlí tí èèyàn bá lóòdì tírélà kúlíkúlí ńgbà náà tó bá yẹ pé ẹni tí ń fọ̀rọ̀ wọ lẹ́nu mọ̀rọ̀ fi wáyàn lẹ́nu tí èèyàn bá lóòdì tírélà kúlíkúlí ńgbà náà bí èèlò lè lè lóòdì ẹ̀ ah, ẹ bá ní five thousand yọmọ fẹ́ lóòdì tírélà méjì ok wọ́n ní ìtòsí five billion ṣé kulikuli five thousand náà lọ́wọ́ bí gbogbo five billion olówó kan lè sọ bí tọrọ ti ṣe di épìnì bí épìnì ti ṣe di nine tí náì wá di ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó kàkàkàkà tí ọ̀tọ̀ tàbí kéèyàn mọ̀ fọlọ́ torí ẹ̀ ọlọ́run ọba ló máa ń rọ èèyàn lọ́rọ̀ níṣẹ́ nìkan lè máa ṣiṣẹ́ oṣù báyìí kówó ti ń gbà gbogbo ẹ̀ lẹ́gùn kí lọ wà ó ti yé lẹ́bù báyìí under federal government ẹni iye tó yẹ kó gbà lẹ́bù rú eléyìí náà under state government ó ní iye tó lè gbà tọ léde pé wọ́n ṣírò owó tó lè gbà tó bá ti tẹ thirty five years náà tó fi pé sixty lápé twenty five lọ́wọ́ sẹ́ wọ́n ṣírò iye tó lè gbà gbogbo ẹ̀ pátápátápátá àti gratuity àti wọ́n ti pè owó pension rẹ̀ gbogbo ẹ̀ pátá wọ́n ti rò rẹ̀ pé gbogbo ẹjẹ́ twenty five million twenty five million náà ni gbogbo yẹsà yẹsà tó ṣe títí títí tó kò lẹ́nu sẹ́ but kó tó di ipò fi sẹ́lẹ̀ o ti ní two hundred and fifty million láì jàrá mu sẹ́wọ̀n kíkà lóko ọmọ ọgbà ti pé ọkọ̀ bẹ́ẹ̀ tọrọ lọ́nba falùbáríkà sí iṣẹ́ mi tó tún jẹ́ àyàbá fún un tó fi owó rẹ̀ ṣe nítorí kébí ṣe ń gba owó sun kò ya gbogbo ẹnu ẹ̀ láyàtà nàmbà tàti tù rẹ̀ kò ya láyàtà so ọ̀rọ̀ àná díẹ̀díẹ̀ ń ṣe business lágbọ́n kan ń ṣe business ọlọ́run àbá àlùbáríkà sí twenty five million lẹ́ni gbogbo owó ayé rẹ̀ tí ó rí gbà lọ́dọ̀ ìjọba tíjọba ọ̀bá tún dàrú so òun ti wá ní two hundred and fifty million kò sì tí ì tó ìdajì ọdún tí ó fi rìtáyà sẹ́kù gbogbo ayé sọ pé ah, ah, four one nine no corruption no gbèsè gbogbo èèyàn tó lówó náà ní corruption nítorí pé ẹlòmíì ó ń ṣiṣẹ́ bó ti ṣe tán ó ń ṣiṣẹ́ bó ti ṣe yẹ àmọ́ gbogbo ìgbà tó yẹ kó máa sùn báwọn akẹgbẹ́ rẹ̀ ti ṣe máa sùn kọ́ la lè ó tún mọ́ tààtún bọ́ ọ́fíìsì lọ òun tó ṣiṣẹ́ mi bí ẹni tó ṣe kó ń ṣe poultry kìsìkì ń sin ẹlẹ́dẹ̀ o kìsìkì tó ń sin adìẹ wọ́n kọ́ ẹyin wọ́n kọ́ gbogbo ẹ̀ láti ìlú tọ́wà lọ sí Àbújá láti ìlú tọ́wà lọ sí Èkó ọlọ́run ti bá fa àlùbáríkà sí wẹ́rẹ́ di wẹ́rẹ́ wẹ́rẹ́ di wẹ́rẹ́ wẹ́rẹ́ di wẹ́rẹ́ afá owó owó ti pé ń ti kọ́bọ́ ń ti kọ́bọ́ ń ti kọ́bọ́ ń ti kọ́bọ́ kò sì díbi tẹ̀rẹ̀ lọ́wọ́ torí ó tún ti gbàyàn sí gbogbo ọbẹ̀ náà tó tó bá ní kó wá sàlàyé bó ṣe lówó nǹkan tí ọkàn yẹ kọ́ máa sọ ni pé ah ẹ sáà mo bá mi dúpẹ́ fọlọ́ ọlọ́run ni mo dúpẹ́ fún un nítorí ẹni tó bá fẹ́ máa sọ details kékeré ọlọ́run nígbà tí ń sùn tó yẹ kí báyìí rọ wà lọ́wọ́ mi báyìí ní gbogbo òru tí màá sírò rẹ̀ pé hmm, ẹnìkan gbé kírètì mẹ́ẹ̀ẹ́dógún ẹnìkan gbé kírètì mẹ́ẹ̀ẹ́dógún kírètì mẹ́ẹ̀ẹ́dógún ká ló fẹ́ sọ ọ́ dà ọlọ́ọ̀ni wọ́tẹ̀rọ̀zọ́kọ̀ mẹ́ǹtẹ̀ṣẹ́ òbẹ̀wọ̀ yìí rẹ̀ ṣìṣàbù ẹ ká padà sọdọ lọ. ara tí a sì tún fi máa tìtorí rẹ̀ tún kẹ́kọ̀ọ́ sí i tá a fi gbọ́dọ̀ pé nǹkan mí yàtọ̀ sí Allah ó náà ní pé ìtọ́lọ̀ ń bá kọ pé yàn jẹ̀ yàn jẹ̀ ntí ọba kọ pé yàn jẹ̀ yàn níjẹ̀ láéláé kí ló gbé ọ lọ sídìí ẹbọ kí ló gbé ọ lọ sídìí ọsà ṣé àwọn lè ṣe ntọ́lọ̀ wọn bò ní ṣe fún ọ fún ọ ni. àbí tọ́lọ̀ wọn bá lòun ó fún wọn lè gbà á ni wọn lè gbà wọn lè sin kankan so lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tó ṣẹbọ kó wọn ṣẹbọ ìṣòro ló dé bá tí wọn fi róò náà mú nírọ̀rùn tó fi dání tán mú lọ síwájú òòṣà tí wọn fi mú lọ síwájú kó náà ṣẹbọ sọlọ so ṣùgbọ́n ara àdánwò náà nìyẹn tọ́lọ̀ wọn bò ní fi wá sílẹ̀ láì jẹ́ pọ̀ dán wa wò. ilé àdánwò làwa wà ilé ayé so kọ́lọ̀ ń jẹ́ yege sádánwò bá dé báyìí ó fi mọ́ ìgbà sádánwò ti dé òní pin yàtọ̀ sí Allah sádánwò náà bá dé òní pin nǹkan yàtọ̀ sí Allah tọba tí wàá yege ojú ọ̀nà àti wàlìjánà ló ti mú pa kọ́lọ̀ wọn bá kó jẹ́ ká sàṣeyege. ọlọ́ni wa alla ta'budu illa iyyah. وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ولا إلى ó ń pa àwọn ẹrù rẹ̀ láti ẹ̀ nínú àwọn àyà yìí gẹ́gẹ́ bí àyà tó ti síwájú pé ẹ gbọ́dọ̀ sí nǹkan mi ò sí Allah ẹ gbọ́dọ̀ pín nǹkan mi Allah tẹ́ ẹ bá ti ṣe léyìí eléyìí ní ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ eléyìí ni ojú ọ̀nà àti sóríire ọlọ́run kọ́ kásẹ̀ bọ́. ọkọ̀ nínú àyà eléyìí tó wá àwọn àjùwà àyà kẹtàlélógún yìí ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyah olúwa ẹlẹ́dàá rẹ̀ ó pa láṣẹ qada bi ma'na amara olúwa ẹlẹ́dàá rẹ̀ pa láṣẹ wípé ẹ ò gbọ́dọ̀ sí nǹkan kan yàtọ̀ sóun nìkan illa iyyah hasrun wa qasr. pé ẹ ò gbọdọ sí nǹkan kan àyàfò nìkan láàlẹ̀ yìí mà yàtọ̀ sí Allah tí ọba tiẹ wá jẹ́ pé èèyàn ọba tiẹ̀ wá gbọ́n inú lè sọ pé nǹkan míì náà wà tẹ́kọ̀ náà lè lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa yàtọ̀ sí n'itori nítorí pé ntí ó sí ìjọsìn wa ọgbọ́dọ̀ jẹ́ pọ̀ ló dá wa. àti mọ̀ pé nǹkan mìíràn ṣẹ̀dá wa ju Allahu lọ Allahu tó ṣẹ̀dá wa yìí òun náà la gbọ́dọ̀ máa sìn lónìí kan alówó alówó alọ́lá alọ́lá àríṣe àríṣe ntànfẹ́ bọ́ sí kọ̀ bọ́ sí ọlọ́nìká Allahu Rabbul Alamin la máa sìn. wa qada rabbuka alla ta'budu illa iyyah. وبالوالدين إحسانا tó ó sì tún pa láṣẹ wípé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì ó pa yín wípé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì àwọn òbí méjèèjì kí ló dé dábì ṣe dáadáa sí wọn ń bẹ nínú orúkọ tọ́lọ̀ ń pè wọ́n bì ìròyìn tó fún wọn bì kí ló dé tá a fi gbọ́dọ̀ máa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì òun náà ni lẹ́ẹ̀lẹ́tì wìlàdẹ́tìhìmálùwàlàdà nítorí sábàbí báwọn méjèèjì ló bí ọmọ torí bíbí tí wọ́n bí ọ ló fi gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn bíbí tó bí wa bí wa kò ṣe é ké sọnù bíbí tó bí wa bí wa kò ṣe é dọwọ́ bò bíbí tó bí wa bí wa kò ṣe é fẹnu yẹgẹrẹ yàrá sójú pé wọn bí yàn lọ ni ọba dára rẹ bí ọba dára rẹ bí torí ẹ kò bùkátà pé òbí tún ṣe nǹkan lórí eléyìí ọwọ́ kó bí ọ bẹ́ẹ̀ ó ti tó láti pé kò ṣe dáadáa sí tọ́ ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá sọ pé wabil walidayni ihsana ó pa yín láṣẹ pé kẹ́ ẹ tún máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì òbí méjì ló máa ń bí ma òbí kan kò lè dọ́mà bí ìṣe ya ìṣe bàbá ekini kejì wọn bùkátà ẹnìkejì kọ́ mú tó dọ́mà àwọn méjèèjì tẹ́gbà wọn ni wọ́n ti sábà bí wíwálé ayé rẹ ọlọ́run ní dandan dandan ọgbọ́dọ̀ ṣe dáadáa sí wọn nàmbà túláàsì lélẹ́yìí kìí ṣe nàmbà tó bá wọ̀ nàmbà túláàsì lélẹ́yìí kò ṣe é má ṣe dandan dandan ọgbọ́dọ̀ ṣe dáadáa sóbì rẹ ìgbàtọ́ lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tí ó wàá pa wá láṣẹ pẹ̀lú pé ká ṣe dáadáa sáwọn òbí wa kọ̀ la kò la. وبالوالدين إحسانا مطلقا gbogbo tí bá ń pè dáadáa kọ́sá máa ti takùtọ̀ lọ kọ́ máa takùtọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ ló ṣe fóbi rẹ̀ torí ẹ̀ kìí sọ́wọ́ kìí sọ̀rọ̀ tó dáa lásán kìí sọ́kọ́ máa dẹ́wù sí wọn lọ́rùn lásán kọ́ máa ránjẹ sí wọn lọ́dọ̀ lásán kó o ra mọ́tò fún wọn lásán o gbé wọn lọ sí hajj máa rán wọn lọ sí umra lásán kìí ṣe gbogbo àwọn eléyìí lásán gbogbo dáadáa gbogbo dáadáa gbogbo tó jẹ́ dáadáa tó fi ẹ̀sìn Islam tó tọ́ka sí pé dáadáa ni tí àṣà yín tó tọ́ka sí pé dáadáa ni lásàkí ọ̀tá kò fi ọlọ́run gbogbo eléyìí lọ́lọ́run bá pọ̀ láṣẹ pé kò ṣe sí àwọn òbí rẹ̀ nù. a sì rí i pé nítorí pé àyè àwọn òbí méjèèjì ga púpọ̀ ọ̀rọ̀ nípa àbí àṣẹ pé ṣe dáadáa sí wọn ó wá lẹ́yìn àṣẹ ká nìkan ká má fi nǹkan pẹ̀lú nínú ìjọsìn. a òbí ga o ipò tí ọ ga púpọ̀ o torí ẹ nínú àyà mi ọlọ́ni ilayya al-masir pé kó máa dúpẹ́ fún mi kó dúpẹ́ fún mi kó o sì tún dúpẹ́ fáwọn òbí rẹ méjèèjì ọ̀dọ̀ mi lẹ́fà bọ̀ sí dúpẹ́ fún èmi Allah dúpẹ́ fáwọn òbí rẹ méjèèjì ọ̀dọ̀ mi lẹ́fà bọ̀ sí tọ́ òbí ìbá má ga àṣẹ ẹsẹ dáadáa sí wọn àwa lẹ́yìn àṣẹ pé ẹsìn Ọlọ́run ọba lónìí kan kọba ti wá bẹ́ẹ̀ òbí ga púpọ̀ lọ́lọ́run fi ní dúpẹ́ fún mi tún dúpẹ́ fáwọn òbí rẹ méjèèjì nítorí fi dúpẹ́ fún wọn pọ̀ púpọ̀ dúpẹ́ fèmí ọlọ́run lórí dídá tí mo dá ọ lórí fífi ọ mọ̀nà lọ sí di pé mi nìkan lọ gbọ́dọ̀ sìn ìtúsí ọ darí kúrò nídìí ẹ̀sìn èmi náà ló ń sìn dúpẹ́ fèmí ọlọ́run tún dúpẹ́ fáwọn òbí rẹ nítorí pé òbí méjèèjì ó rọ̀ wọ́n lọ́rùn láti rí pé wọ́n ti fọ́ dànù kó o ti kú kó o ti ẹ̀ má rí òye ilé ayé á ń bọ̀sibọ́sí kó o ti ẹ̀ gbé bẹ̀ ó ti rọ̀ wọ́n lọ́rùn tipẹ́ pẹ́kí lẹ́yìn ìgbà tó róye òye ilé ayé tó ọmọ tó ráyé tán tó rí bó ṣe rí kó o ti lù ọ́ pa kó o ti kú dànù sòṣùpá àánú ni wọ́n á ní ọmọ yín kékeré kò sí nǹkan kan tí ọmọ dùn máa yín bíi kẹ́ ẹ wá bíi kẹ́ ẹ ṣe ntí òmù rẹ́rìn àṣemúni rẹ́rìn lòbí ọmọ wá àṣemúnú ẹni dùn lòbí ọmọ ṣe sọ́mọ rẹ̀ kí ni nǹkan tó ṣe pé tó bá fi lé ọmọ róńdò yìí lọ́wọ́ inú rẹ̀ ó dùn ó dẹ́rìn pẹ̀kẹ́ rẹ̀ iná lòbí ọmọ wá ẹ̀ẹ́rì tọmọ yín bá sunkún. tẹ ẹ bá gbọ́ ẹ rí i pé nínú ẹ̀mí yín ti wá ìtàlẹ́ni náà ìtàlẹ́ni náà tọ́ nọ́mọ yẹn subhanallah nítorí pé kíni àánú tóbi ní fọmọ ni ó ti pọ̀ jù tínú ọmọ yín bá dùn látàrí pé dáadáa ṣẹlẹ̀ sí ẹ rí i pé lọ sí ó gbogbo èèyàn sọ fún masha allah la quwwata illa billah inú ọmọ wọn lè dùn tó ti yín lẹ́yìn tó ṣe pé ẹbí tó bá tún ṣe dàkejì tí gbogbo èèyàn ń bẹnu àtẹ́lù tí wọ́n ṣe àyìn ah, wúṣẹ́lẹ́sẹ̀ báwọn wúṣẹ́lẹ́sẹ̀ báwọn ọkàn nìkan ò ní bàjẹ́ tó ti yín ọkàn ọmọ nǹkan ò lè bàjẹ́ tó ti yín ṣé lásán ni lódodo bàbá ò lóyún kan àbẹ́yìn rọ́kùnrin tó lóyún bí máa rí ṣùgbọ́n inú ẹ̀mí òbí bàbá ńlọmọ wà kámẹ́sẹ̀ tí ìsọ̀yà tó tiẹ̀ wá lóyún rẹ̀ sínú wọn á ní ẹ ti lè tara pọ̀ jù ìyá alágbára kọ́ mọ̀ tara ẹnu ni kọ́ ta ẹni tó ṣe é pé wàhálà tó ṣe tó fi ru ọmọ ká wàhálà tó ṣe ń jọ tí ó bí wàhálà tó ṣe ń jọ ọmọ dákú wàhálà tó ṣe ń jọ ọmọ ọ̀jẹun rírọ̀ la fẹ́ rọ ọmọ lóúnjẹ lọ́mọ bá dákú má ní lọ ẹ̀yìn àwọn kọ́ máa máa dákú ni tẹ́ máa ń rọ lóúnjẹ nítorí pé ẹnu lọ́yẹ kọ́ lọ oúnjẹ ọgbà mú lọ màmá kà pè ó bu sẹ́kún ó ní ẹ̀rú gbọ̀n kó má jẹ́ kó ń ti lóko èèyàn lọ́rùn wọ́n ní kí ló dé kí lẹ́ ṣe wọ́n ní ha ẹkún òtútù ó lè ṣàlàyé nígbà tó sá mú mọ́ra títí tó sọ̀rọ̀ ó ní àwọn ọmọ òun tó ń bí so òun ti fura nígbà àwọn ọmọ tòun ìgbà kánù wọn ló ń jẹ gbọ́wọ́ tòun ṣe rí nu àfi káwọn rọ wọn ọmọ kan tóun wá bí tó ṣe wípé ọ̀pẹ́ kò jìnnà ló kú òun fura pò ń lò ń pa òun ò sì má mà pa o ó tún bú sẹ́kún. onígbà tó ń fún lóúnjẹ tó ń fún lóúnjẹ tí ó gbà òun sì máa ń rọ náà ní tí ọba ti gbà bóun sì máa ń ṣe fáwọn ti ṣáájú ibi tóun ti ń rọ yẹn lọ́mọ ti dákẹ́ ní òjì má. ìyá yẹn ó ní gbogbo ọjọ́ tó ń bá ti ronú kan òun ìgbádùn mọ́ tó ń ti pé kọ́ màmá pọ̀ máa rẹ̀ à kí lẹ́ ń fòbí pè kí lẹ́ ń fòbí sọ́mọ́ pè àyè tọ́mọ wà lọ́dọ̀ òbí òbí ò síbẹ̀ lọ́dọ̀ ọ̀ma nígbà mọ́ ni gbogbo wa bó lẹ́sẹ̀ ka bàbá àtìyá yín kú lẹ́yìn ọmọ wò pé wọ́n ti fẹ́ máa sọ yẹn dọ́mọ ọwọ́ pé gbogbo ẹja ń sọ nísìnyí ti dàgbà jùlọ ẹni ti gbọ́n ju gbogbo eléyìí ni ẹ dákun wàhálà yín ti pọ̀ jù lọ́pọ̀lọpọ̀ ọmọ sọ fóbi rẹ̀ àyè tóbi sì tù ọ sí ẹ̀mí wáyé àwọn onífẹ́ kí nǹkan kan sí ọ́ àwọn fẹ́ bíi pé ọ̀dàgbà ọgbọ́n ọgbọ́n yínú ẹ̀pó akọ̀ kankan ò sí lọ́rọ̀ rẹ àwọn máa dààmú fún ọ ọmọ òní fẹ́ dààmú fáwọn òbí rẹ lọ títí tó sì yẹ kó rí bẹ́ẹ̀ kò mà yẹ kó rí bẹ́ẹ̀ akramakumullah tí lè bá yé wa òbí òbí à òbí náà lòbí ń jẹ. òǹbí ni ipò tó wà kìí ṣeré nje ń jẹun mi tínú yóò mọ̀ dùn ṣàkóso kódà tó ti pọ̀ náà náà ló kó sínú ata tó wá sọ ó rí i pé jẹ́ awọ ẹran lásán yóò bí ó tínú rẹ̀ ń dùn rántí pé tí wọ́n bá bí ọ ńkọ́ ebi bí tí wọ́n bí ọ náà ló fi láǹfààní láti máa jẹ pàmò lónìí ẹni ṣukúrú lè wàlíwà lè dàyìk báwo wá ní tó wà ń jẹ ẹran gidi tó ń jẹ nǹkan anú ẹran ń jẹ ẹran adìẹ ń jẹ ẹran ẹtù ń jẹ ẹran tòlótòló ẹni ṣukúrú lè wàlíwà lè ọ̀pọ̀lọpọ̀ òun rántí pé nìkan ló bí òun ìgbà tó òun ń jayé kò fẹ́ mọ̀ bí ìyá mi jẹ òbí o òbí mi sì ń jìyà sàǹsàn ọmọ sì wà ní ipò pé ìgbádùn yẹn gan sàn ni kò wá fi mọ òbí rẹ̀ ọ̀nà àdá tó fi lè jàjà bọ́ lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn wa bil walidayni. إحسانا ولني إما يبلغن عندك الكبر أي بأما هو sese kí àwọn òbí rẹ wọn dàgbà sí ọ kí wọn dàgbà kí wọ́n dògbó lójú rẹ nígbà tí wọ́n náà ń bẹ láyé. tí òbí mi kò ti kú láì jẹ́ kó ọmọ tí ì dàgbà tó lè jẹ́ kó wọ́n dàgbà fún wọn tó kú àmọ́ kò sojú rẹ̀ òbí mi sì kú léweléwe nígbà tí ọmọ gan kò tí ì dá wọn mọ̀ dáadáa òbí mi ẹ̀mí wọn gùn jọjọ wọ́n dára wọn mọ̀ dọ́gba pẹ̀lú àwọn ọmọ wọn àìbá mà tí wọn bá dàgbà tí wọn dògbó sí ọ lọ́dọ̀ sí ọ lọ́wọ́ ahadohoma bọyọ kanu àwọn méjèèjì ni kọkàn jẹ pé òun ti kú ahadohoma abọkanu àwọn méjèèjì ló ti dàgbà ló ti dògbó èkejì ò tí ì dàgbà kò tí ì gbó bíi bàbá tó ń ti wà ní ọmọ bíi eighty ní ìgbà tí ìyá tó bí èèyàn fún bàbá yìí tó ń sì ṣẹ̀ṣẹ̀ wà ní thirty five àwọn méjèèjì wà láyé ètò pé ẹnìkan ti ṣùgbọ́n ẹnìkan ti dàgbà sókè ló dé tó náà wọn bá fi ń tọ́ka sí wípé àìgbà àmà àwọn méjèèjì tiẹ̀ dàgbà sí ọ lọ́wọ́ àbẹ orí wọn alẹ́ni tó ti dàgbà tó ti dògbó ma ọ̀kan nínú àwọn méjèèjì lèyí sí ni lójú ẹ aokelahoma àbẹ àwọn méjèèjì lèyí ṣẹlẹ̀ sí lójú rẹ. nítorí àgbàlagbà ẹni tó bá ti dàgbà tó ti dògbó àmójútó àti ìtọ́jú. eléyìí tẹni tí ò ti dàgbà tó tó ń bùkátà rẹ̀ ní bùkátà kéèkì àdúró ti ní eléyìí tẹni tí ò ti dàgbà tó bẹ́ẹ̀ tí ò bùkátà sí. torí ìgbáyún gángan gángan tó fi wá ń bùkátà ẹni tó mójútó tí ó dúró tì tí ó sànù rẹ̀ ìgbà gángan lọ́mọ́ máa fẹ́ sáfòbì. ìsìkò tó wá di pé bàbá òní lè dá rìn lọ sílé ìgbọ̀nsẹ̀ tó bá débẹ̀ wọ́n tún bùkátà ẹni tó tún fà wọ́n wọlé wọ́n tún bùkátà ẹni tó bá wọn bọ́ sókòtò sáyẹn wọ́n fẹ́ dúró ti bàbá yín gbà síbẹ̀ mà sì ṣe pé mi lásìkò mi ara tí mi fẹ́ fi wádọ̀ bàbá nìyẹn o subhanallah bàbá mi lè fẹ́ dìde wípé tọ̀ ń gbọ̀n ń fẹ́ lọ bí tí wọ́n ti tọ̀ kó tó dìde ìtọ́ ti dà ó ti dà òkè sáyẹn wọn fẹ́ dúró tí wọ́n ń gbà ní. bàbá yín eyín ti wà lẹ́nu rẹ̀ tí ẹnu rẹ̀ gún rígi torí pé eyín ó mẹ́nu rẹ̀ gún eyín ti á kó ń bẹ̀ tó gbogbo ẹ̀kẹ́ wá pálá ó di pé tí bàbá bá fẹ́ jẹun òkèlè ni wọ́n fi sẹ́nu ni wọ́n máa pa rogbórogbó rabaraba rogbórogbó rabaraba rogbórogbó rabaraba kó tó ráyè lọ sọ́nà ọ̀pọ̀ torí gbogbo ń tọ́lọ̀ ń dá sí wa lára yín ó ní tí kálukú ń ṣe fúnra wọn tá à ń fi ń róúnjẹ jẹ tá à ń fi ń rọ́rọ̀ sọ tọ́rọ̀ wá fi ṣe ń gbọ́ tá à fi ya nǹkan táwọn èèyàn máa ta fún bàbá tí yín ti dàgbé bẹ́ẹ̀ náà lẹ́ pé ọlọ́run ká pẹ́ fún wa ọlọ́run ká rí yín pẹ́ àbí ó wá ti di pé ẹnu bàbá ó ti pa fún kábà títí pé gbogbo ẹ̀kẹ́ ti kó nù bàbá ọmọ wa bá sọ̀rọ̀ pé wo bí ọmọdé wo bí bá mi <laughs> mi bẹ́ wọ ẹnu yín ní ìsìnbà <laughs> torí bẹ́ẹ̀ mi ṣe ẹni wá dá ní so bàbá mi ká dá ní tí ó pẹ̀lú ẹni so ẹ̀rí pé ẹran jẹ́ ìjẹun tó ẹ́ pé kéènì ẹran wo lọ́fẹ́ dẹ́rù bẹ́ yín tẹ́fẹ́ yín fọ́ egun tó sọ kó segun rà fún mi ẹ fọ́ tó ti ká. bàbá bàbá ò lè ṣe lẹ́yìn mọ́ bàbá bùkátà ìjọba ọlọ ẹran tí wọ́n bá wọn lọ tí wọ́n lọ tí wọ́n lọ tí wọ́n bí ẹ̀gúsí tí wọ́n bá wọn lọ tí wọ́n bá tí wọ́n bá wọn lọ tí wọ́n tún nílé jẹ́ tí wọ́n bá kó tí wọ́n wọ́n mọ̀ fún un mm, mm, mm. bí àwọn ọmọ kókòkò <laughs> subhanallah alazim so ibi tá a ti ń jẹ́ ọ̀nà tó ẹ̀kọ́ kò séyìn kò sí kan mọ́ ẹran tún dà á lẹ̀ tani ó bá wọn kó so tata ló fẹ́ dúró tòbí rẹ̀ ń gbà wọ́n bùkátà àmójútó ìgbà yẹn ẹ tún rí i pé òbí tó bá ń bá èèyàn sọ̀rọ̀ gan tí èèyàn bá ní sùúrù èèyàn nífẹ̀ẹ́ gbọ́ níta ń sọ òwò ọ̀rọ̀ tẹ́tẹ́ sọ náà níta sọ á lò ten minutes èèwọ̀ <laughs> náà kọ tó ti dàgbà tó bùkátà nù kò bùkátà kí wọ́n máa gbé lọ́sàn kí wọ́n máa gbé kákàkàn kó kíni yá á á ṣebí ìwọ <laughs> ìwọ bàbá yìí ti dàgbà tiẹ̀ ó bùkátà ẹ̀ tó pẹ̀lú ẹ̀ ó bùkátà ẹ̀ tó sànú ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òfin tó náà ń ṣe yìí wàláhì táwọn èèyàn bá mójútó àwọn òbí wọn ti gbádùn wọn jù àmọ́ tí wọ́n bá ti mójútó èpè kọ́ mọ́ wọ́n máa gba àwọn èpè gbóná gbóná lọ́dọ̀ òbí tó ń bá délé pè àmọ́ sùúrù tó dáa tóbi bá jọ sùúrù iná lèèyàn lè fi yanjú àárín wọn tọba tó a tó a lọ jẹ màmá wa náà ní kọ àwọn náà náà ti dàgbà báwọn màmá ń bùkátà tó dó tiwọn màmá ń bùkátà ẹ rí tí òbí bá dàgbà tán lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọmọ máa ń sá fún wa ni àwọn ìyàwó wọn sá lọ́pọ̀lọpọ̀ gbà arúgbó ni màá dára rẹ̀ rí o ọmọ tó bá láàánú òní ò tún lọ gbọ́ ọmọ ọ̀dọ̀ tí ọmọ bá wọn kéta fún bàbá wọn tí ọmọ bá wọn kéta fún màmá wọn tí ọmọ kógbẹ kótó wọn tí ọmọ bá wọn fọṣọ wọn tí wọn fi máa ní tí ọmọ rán wọn létí àti sinlọ́n àwọn ọmọ tó bá tún dànù àmọ́ pa àwọn fúnra ara wọn ó kéré ẹ̀ tó bá jókòó ní ti lọ ilé ọkọ wọn lè pa àwọn lásìkò báàmì ẹ̀ ní bínú ni o. gbogbo gba nínú máa tí sínú wa pé káti ẹ̀rẹ́ nìkan nu wa tó tiẹ̀ jókòó tì yín díẹ̀ àmọ́ táwọn ọmọ òtún ní jẹ́ <laughs> ọmọ kò ní jẹ́ kí bàbá tiẹ̀ mọ́ ọmọ kò ní jẹ́ kí o mójútó ìyá tiẹ̀ mọ́ Allahu Akbar àwọn tó bá ọkọ so àwọn ọmọ pín ike láàrin oṣù àbí láàrin oṣù mẹ́ta mẹ́ta àwọn máa pín síra wọn tó ìwọ ọlọ́kàn lóṣù yìí ọlọ́sọ̀ọ̀sẹ̀ kan pẹ̀lú bàbá ìwọ ọlọ́tún kan lóṣù yìí wọ́n ti bá àwọn ọkọ wọn sọ ẹ̀dáàkùn ẹ̀ sànù wa àmọ́ lọ yọjú sáwọn òbí wa tó ti gbó yìí kálíbà túká lálàáfíà sétí ìyàwó yín bá tọrọ ọdún rẹ̀ sẹ́yìn ọgbà nítorí pé gbogbo ẹ̀ náà tó wọnú ara wọn wọn níbi tí ṣe bẹ lóbì ní bẹ́ńgbàǹjà so ọkọ náà tún lè kó wọn gbà kẹ́nìkan ọmọ bẹ tọ́ tó ń jẹ́ ìyàwó kí n tọ́ bá ti lọ́kọ́ jókòó síbẹ̀ <laughs> gbogbo kẹyẹ wọnú ara wọn so akramakumullah ọlọ́run ọba ẹlẹ́dàá wọn ni tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fala taqul lahuma uff má sọ fún wọn pé káṣ káì àmì kó sú mi má sọ fáwọn òbí rẹ kótó di kó bì gbóná o gbọ́dọ̀ dáhùn o gbọ́dọ̀ dáhùn ṣùgbọ́n yóò dùn òbí ní gbogbo ìgbà àmọ́ rúdúndùn tí ó dùn wá nígbà tí wọ́n gbó láìláà ìlọlọ yóò kọjá sísọ yóò kọjá sísọ wàlẹ̀ tẹ́nìhàrọ̀ hàn máa torí pé gbogbo ìgbà yẹn ó súnmọ́ pé gbogbo òṣè àti ìhùwàsí wọn yóò máa sú ọ. má ṣe ntí o fi hàn pé ó ń sọ sọ eléyìí ni tó kéré jù ní àbùkù pé ọmọ kan òbí lábùkù tó kéré jù pátápátá gbà òun náà ni àtàfẹ́ wọ́n sọ pé ó káyọ̀ kó sùn mí ọ gbọ́dọ̀ ṣe ṣé ìtọ́ wa tóbi jùlọ lóṣù ọ tún sọ náà rẹ ọ gbọ́dọ̀ jágbe má wọn ọ gbọ́dọ̀ jágbe má wọn. وقل لهما قولا ọrọ ọ̀rọ̀ ọrọ alápàlẹ náà nípa ọmọ bá wọn sọ ọrọ tó jẹ́ ọ̀rọ̀ alápàlẹ náà nípa ọmọ bá wọn òbí rẹ̀ sọ máa múnú wọn dùn. má jẹ́ wọn máa kábàámọ̀ pa àwọn bí ọ sírú eléyìí wà lọ́mọ olúwa rẹ̀ má jẹ́ kó bí rẹ̀ kọ́ máa kábàámọ̀ jẹ́ kó máa dunnú ni pé ah alhamdulilayi tọ́lọ̀ ń tẹ̀ sílé ìtàmì lọ́rẹ̀ ọmọ gbọ́ àwọn àdúrà ńláńlá tẹ́ pé tọ́lọ̀ wọn bá bá gbà ìdùnnú ńlá ló fi sáyé rẹ̀ ló fi fàyè lẹ̀ tó bá sì jẹ́ pátó dìde lọ bá ṣe ọgbà àwọn ìpè ńláńlá lẹ́nu bàbá elépè ya elépè eléyìí tó jẹ́ pé tọ́lọ́mùbá lọ gbà bànújẹ́ ńlá ló fi sáyé rẹ̀ ló fi sáyé rẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú wa. وقل لهما قولا كريما ọ̀rọ̀ alápàlẹ nǹkan ọmọ bá wọn sùn kò bá àjẹ káfíìrì ni wọn wọn bá àjọ ṣẹbọ bá àjọ babalóòsà wọn bá àjọ abọ rẹ bá àjọ lóògùn ìbá àtẹ̀jẹ́ mùsùlùmí àwọn bá àti ọmọlẹ́yìn pọ́ọ̀lù ohun tí wọ́n rí kí wọ́n jẹ́ ọwọ́ pé wọ́n bí ọ ọ gbọ́dọ̀ gbàgbé mọ́ ọ gbọ́dọ̀ gbé wọn lẹ́nu sàn ọ gbọ́dọ̀ ṣàfihàn kọ́rọ̀ wọn sọ ọ ọ̀rọ̀ alápọ̀nlé lọ́mọ bá wọn sọ òbí ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí akáni tẹ́tù kò lè dá fún wàrà ṣùgbọ́n lè ṣe wàrà ń sùtà. So aka ẹ̀yin lọ́mọ aka rẹ̀ òkú kọ́ má da wàrà so bẹ́ẹ̀ náà lòbí rẹ̀ òbí rẹ̀ lè jọ máa ná ó lè jẹ́ ẹni tí oríire ò ní tọ́ sí lọ́la òkèèyàmù ṣùgbọ́n tí ìwọ ọba fi dáadáa túká pẹ̀lú wọn kó sì ṣe dáadáa pẹ̀lú wọn kó tó di pé túká wọ́n lè ṣe sábàbí kí wọ́n má ra àlùjáná wọ̀ tààràtà tó jẹ́ pé wàá kọ́ jìyà àwọn àìdá tó ṣe sóbì rẹ̀ ná kó tó di pọ́ọ̀rọ̀ àlùjáná wọ̀. torí ẹ̀ ẹ jẹ́ ká kíyèsí wà wà o ẹ jẹ́ ká kíyèsí wà o ọ̀rọ̀ pé nítorí bá ṣe náà gbà eléyìí ó tún dínà ó fọmọ tiẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ṣe ọ ẹ̀yìn tún dínà àní ìwọ ìwọ sóbì rẹ bó tiẹ̀ bímọ rárá ìwọ sóbì rẹ yìí báyìí ó lè forí ó lè jẹ́ pé o ti forí jálẹ̀ agbọ́n látàrí ìwà burúkú tó wù sóbì rẹ jẹ́ bọ̀ okùnbi tó tó gbègbà ìyẹn sì lọ bá yàn nù sàárè bàbá mi mo ti sẹ́yìn ẹ forí jì mí àṣetọ́ àmì mi ò dé lé wá kó tó di pẹ́ kú ṣé wọ́n máa tọrọ ọ̀rọ̀ àforíjì mi àní kásìkò tó kí aago tó lu zero mọ́ lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ tètè máa ti dáadáa sóbì rẹ̀ kí dáadáa ọmọ gorí dáadáa kí dáadáa ọmọ gorí dáadáa kí dáadáa ọmọ gorí dáadáa káwọn òbí yìí kí wọ́n máa dúpẹ́ fọlọ́ lọ́pọ̀lọpọ̀ lórí kó firú rẹ̀ dà wọ́n lọ́rẹ̀ èyí ti sọ mẹ́yọ̀ kan gbogbo ọmọ tóbi bá bí lẹ́sẹ̀ kó ọmọ sọ pé ah, ṣebí bọ̀dá mi lágbájá ọ̀pá wọn tì ṣebí àbúrò mi lágbájá mójútó wọn ìyẹn tó kémi náà mójútó ayé tèmi o àà ó sì mójútó yà tiẹ̀ náà má tọ́lọ́ ń bá gbé pọ̀ bẹ́ẹ̀ ìjẹba òbí tó bá gbọ́n ìwọ̀n ní sọ pé máa fún mi ní nǹkan báyìí nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọlọ́run bá ń bò láṣìírí kó tó mọ̀ nínú pé kò táwọ́ ná kò tọrọ jẹ lọ́wọ́ kó tó bí ọ ṣé bíbí tó ń wá bí ọ ní wọn àti pé ìwọ lọ́wọ́ àti kòkó ọ̀la àtàní òbí tó bá gbọ́n wọ́n fọwọ́ lẹ́rán wọn máa wòran ni àwọn òbí kọ̀gbọ́n tó nǹkan àwọn ní máa kú kọ́ mọ mú nǹkan báyìí wá ò ṣàánú wa ò fún wa ní nǹkan òun wò wá ń ran àwọn òbí tí ọ̀gbọ́n tó nǹkan. torí pé tẹ́ bá ti fi ìgbésí ìgbésí ayé yín rọ̀ sára ń tọ́mọ bá ń fún yín ẹ fìrà yín fún yàjẹ́ so àmọ́ ọmọ tó rí rẹ̀ náà pé nínú àwọn ọmọ pé mo fẹ́ tara àwọn òbí mi yìí mo fẹ́ tara àwọn òbí mi yìí mo fẹ́ fi wà lìjànà gbogbo tó jẹ́ dáadáa tó jẹ́ dáadáa yóò mọ̀ sí láì jẹ́ kó fi béèrè torí pé dáadáa tó dùn nù dáadáa pé mo béèrè mo tọrọ kó o tó mu wá kèé dùn ìwọ̀n bá ní dùnú tó fi lè rí gbà lọ́dọ̀ òbí rẹ̀ àmọ́ tí òbí ò tí ò tiẹ̀ lérò kó o lè ṣe sùn ní dáadáa kí màá sowó lásán kí ẹsẹ̀ kó ara nǹkan bùnyàn lásán pé bisikíìtì pálí bisikíìtì pálí tòmátò pálí bọ́ǹbìtà pé kìnnì àwọn ìjẹun tẹ́lẹ̀ ǹjẹ́ gbọ́dọ̀ àwọn òbí gbogbo àwọn ẹrù inú agolo làwọn wá ń jẹ ni. aláwọn dáadáadáadáa fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ gan. tó ń ṣe sóbì rẹ lóríṣiríṣi bàbá mi Ramadan làwọn àyè báyìí so n fẹ́ kí àjọ débì kan tó ẹ̀sìn jọ débì ẹ̀ ẹnu pé àwọn òbí mi jíjókòó tá ń jókòó lójú kan náà ń tún dákun ògbó wọn ń dákun wàhálà wọn ń fẹ́ ká jọ débi kan ti jọ débẹ̀ tó ti gbé bàbá rẹ̀ kiri ká ẹtújọ wò ó nù lọ ẹsẹ̀ kí ni ó tún lọ sí bàbá súpàstọ̀ kan àwọn ra nǹkan oríṣiríṣi ó gbé sínú mọ́tò ẹtún gbé wálé bàbá ọmọ kò ń lọ fẹ́ fún ọkàn sọ kalẹ̀ ni tòǹgò tún yá onídàbí mi àjọdé ìbáyà Ìbàdàn ni àbáyà Ìlọrin ni. ẹ mo rí pé ẹ ní international passport bó máa ń lọ ẹ mo fẹ́ kájọ débẹ̀ nù ẹ sì débẹ̀ wọn sì bá yẹn ṣe passport pé tọ́ dáàdì mi àjọ lọ ọmúra ni nínú Ramadan yìí èyí tí mo ti lọ rí à mọ́mí mi ẹ̀yin náà tẹ̀lé wa o àwọn nǹkan ìdùnnú ìdùnnú ìdùnnú ìdùnnú bí ṣé tẹ́tẹ́ ìdarí ọmọra wọn bàbá rẹ̀ ó ṣàdúrà kò ní rántí ẹ̀ tí ìyá rẹ̀ ó ṣàdúrà kò ní rántí ẹ̀ ọkàn wọn náà kàn rí tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ń wá ní rọrùn ní rọrùn ní gbogbo àwọn àdáwọlé rẹ̀ nítorí tí nwa tẹ́lẹ̀ tí wọ́n ń pò ní dọ́là fún ọ tí wọ́n fọ̀tún ọ lọ́ba rí pé ń bọ́ sí. látàrí pé ìwọ náà ń ṣe dáadáa ń ṣàlàyé rẹ̀ fún wa dáadáa olójú eléyìí lọ ò ń kọ́ wọn ò ń fi yé wọn àwọn ọmọ kan alihamudulilayi ọlọ́wọ́n bá ń fi ọ̀pọ̀lọpọ̀ mánà ní ìsìn màmá kan ó pè ó ní ẹ dákun àwọn máa ń ṣe nǹkan kan tí àwọn ọmọ kí ni ìdájọ́ ọlọ́run pa rẹ̀ wọ́n mọ àwọn kan ló ń sá tẹnumọ́ pé àfi káwọn ó pè káwọn ó béèrè sọ́gbà tọlọ́mù àbí ọ̀gbà tọlọ́mù. àpò ní ọ̀dà fọmọ yìí dáadáa ló ṣe fi wọ́n ní ló fà làwọn ti béèrè làwọn tẹ̀ fi mọ nọ́mbà mi mo ní ọlọ́run jọ da fọmọ yìí ọmọ rere nìyẹn nínú dáadáa náà nìyẹn kí ni kọ́ máa wò bí rẹ àbábúrú wo ló tó kọ́ máa wò bí rẹ ẹ̀ràn kó fi wọ́n àbúrò wo ló tó kọ́ ọmọ wò bí rẹ̀ ràn kó ṣe ń tó dé pé tó bá fi lè kú lórí rẹ̀ ò ní lè ṣàdúrà kù. yìí ṣe pé oúnjẹ ọmọ òní jiná bá yín sáré ẹgbọ́rọ̀ bá ńgbọ̀n jẹ́ pé táwọn fojú sí ni pé bóyá ọmọ tẹ̀bà fún wa yóò fún wa fùfú jẹ nítawọn rò pé dáadáa tó máa lè ṣe fóbi nù torí ẹ̀ akramakumullah nínú dáadáa tó tún ṣe sóbì rẹ̀ òun náà ni pé òbí rẹ̀ yìí ó ti bí wọ̀ ẹ̀yin wo wàhálà tóbi máa ń ṣe lórí ọmọ tó kọ́kọ́ bí ọmọ tó bí tẹ̀lé ọmọ tó bí sí kẹta kàdà dúró lórí mẹ́ta bàbá ńlá bàbá ńlá bàbá wàhálà lòbí máa ń ṣe lórí àwọn ọmọ tó kọ́kọ́ wá bàbá ńlá yà wọ́n máa ń jẹ lórí wọn lérò pé tí mo bá gáìdì àwọn eléyìí tí wọ́n bá ti tí wọ́n bá wà gáìdì àwọn ní ìtúpadà máa gáìdì àwọn àbúrò wa nínú dáadáa tó lè ṣe sóbì rẹ ni ọmọ bá mójútó àwọn àbúrò rẹ kọ má jẹ kó ń ṣiṣẹ́ kọ má fi wọn sójú ọ̀nà wàhálà tí bàbá ọba tó máa ṣe ń dà yìí ìwọ ló ń bá wọn ṣe ọ gbàdúrà bò ní gbàdúrà ọ gbàdúrà lẹ́nu òbí rẹ wọ́n ṣàdúrà fún un ẹnìkan ó ní àbúrò kan wọn ti nàìjíríà wọn wà ní àwọn kọ́ńtì tó súnmọ́ wa lù so ó tẹsí mẹ́sẹ̀gì mi ó wá fi voice mail tí màmá rẹ̀ fi ránṣẹ́ sí i ó tún fi ránṣẹ́ sí mi wọ́n á ní kí n lọ lọ́yẹ̀ ọjọ́ ah! mi lójú pípọ̀ púpọ̀. ohun ọkùnrin ni ni so bó ti wá nímọ̀ yẹn ó wá ń gáìdì àbúrò rẹ̀ bìnrin nípa bí ó ṣe máa ṣẹ̀sìn nípa bí ó ṣe máa ara rẹ̀ tó fi jọ́ pé èèyàn gidi náà padà rí fẹ́ lọ́la síbẹ̀ làwọn náà ń tiwa náà. àbí orí ẹ dàrú òpònú tí wọ́n lórí lọ tẹ̀wọ̀n kí ẹ̀ tó ń bá bàbá yín bà <laughs> ẹ̀ tó ń bá bàbá yín bà wọ́n jẹ́ nu ẹ̀ ràn bàbá lọ́wọ́ ẹ̀ ràn bàbá lọ́wọ́ ẹ̀ tó máa ń dé kọ́rọ̀ kólúkúrú musu ni ah wàláhi ó impress mi kọjá sísọ ìgbọ́ lẹ́nu tiẹ̀ òun kàn ní kí n dákun kí n gáìdì o ọ̀rọ̀ tí màmá wa sọ ni mo ti rí gbogbo àṣírí yìí orí màmá yẹn pé púpọ̀ púpọ̀ púpọ̀ ọlọ́mọ àti orí rẹ̀ rú sẹ́rí màmá yẹn ó ní wọ́n máa mí ó dàbí tá a máa ka àná wò wà láàyè orí ẹlòmíì pé o ọlọ́mọ ìjà sí ìyàwó fẹ́ tí ìwà lọ fẹ́ dàda ń dín dín àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ kò ní jẹ́ ìyàwó gidi kò tún ní jẹ́ ìyàrí orí màmá yìí pé ó ní wọ́n máa mí kò sí tàbí ṣùgbọ́n pé tó ń ṣe fábúrò rẹ̀ láti lè bá a mo dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run ó dáa kò sì sí tó dáa tó ebi ntí àwọn òbí tí wò lè ṣe fáwa táwọn ẹ̀gbọ́n tí wò ṣe fáwa kó tó di fáwa náà dára lé ọkọ tọrọ wa fi tà kó ṣe rí iná náà ní kí wọ́n máa ṣe fábúrò tiẹ̀ nísìn torí kọ́rọ̀ rẹ̀ ó lè dáa ju tiwa lọ lọ́la ṣùgbọ́n mo fẹ́ kọ́ bábùrù rẹ tó sọ̀rọ̀ míì nípa pé àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ tuntun gbé lórí ẹ̀sìn tó ọlọ́run kọ́ ó ti fẹ́ tún máa kọjá ibi tó yẹ kó mọ at this very level kí ló dé nítorí pé obìnrin yóò bùkátà ọkọ obìnrin tí sì ń bùkátà ọkọ ọkùnrin yìí ṣàdédé sọ fóbìnrin pé mo fẹ́ fẹ́ ọ ìyá yẹn wá ń sọ wọn á rí i pé láìpù wọn ọkùnrin yẹn ti rí àwọn òbí rẹ̀ tírèènì débi pé àwọn náà ti gbẹ̀sìn láyè dáadáa ti sèyìn wọ́n tún wá gbà láyè lórí rẹ̀ náà kó tún ínfúlẹ́ǹsì àwọn àbúrò rẹ̀ so màmá yẹn wá ń sọ pé tọ lábẹ́ ẹ̀sìn tó ọmọ bọ́mọ yóò ṣe tètè rọ́kọ tí ó sì rọ́kọ gidi tí ó lè mójútó tí ó lè kíta fún un kọ́ má pẹ́ kọ́ má dínà ó ti dàgbà tó lọ́kọ́ tó èèyàn wọ́n ti pè ajá òòyì láti lè fi dẹ́dẹ́ ehoro òòyì torí tọ́lọ̀ ti hàn pé nínú dáadáa tó lè ṣe sóbì rẹ̀ tínú òbí rẹ̀ ó fi máa dùn èso wó yéé ṣe kó bá aràn máa lọ sùkúù yìí ṣe pé ẹ máa bá mi sanwó skul ọmọ pé ọmọ kẹlò mi ọmọ pé after all I train all my siblings. àbẹ́ rí ká ṣe ní kíni káàbọ̀ so torí pé tó bá tiẹ̀ sí kọ̀ yẹ kó tẹnu rẹ jáde láìláì kí ni wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ fi san fún bàbá rẹ̀ kí ni wọ́n fẹ́ fi san fún yàrá rẹ̀ èèyàn ọmọ pọ́ mọ́ mi láti ìgbà tí ò tí dára rẹ̀ mọ̀ lòbí ti ń kọ́ lẹ́kọ̀ọ́ nítorí kó lè bá a ṣèṣọ rere ok ìgbà tó fi jìyà lórí tiẹ̀ báwọn kí ni wọ́n wá ń bá wa ṣe lórí àwọn àbúrò tiẹ̀ tí wọ́n bá wa tún wa ṣe ni àbọ̀ ń dà kùn kò sí tàbí ṣùgbọ́n òbí náà owó sọ̀sọ̀ yóò mọ òbí tó àwọn ọmọ yìí wọn ò wúlò fóun wọ́n dá òun bóun ti ṣe ń dàgbà sí i ni wọ́n ń dá wàhálà òun àbí kí lẹ́yìn bóbi yín gbé náà rí ìyàn pọ̀pọ̀lọpọ̀ náà tún sọra rẹ̀ dẹrù náà lórí bàbá yìí ẹrù lórí ìyá yìí ẹrù wọ̀ wọ́n lọ́rùn mélòó lẹ́ bá wọn gbé kété pé kẹ́ máa náwó pa ọ̀wọ́ kọ́ àwọn àbúrò rẹ̀ yìí kó tiẹ̀ máa gáàdì ẹ̀ àsìkò tí ẹ̀ ń ń rárẹ̀ tí ẹ̀ yìí ó yẹ wá kí n máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ọyá tani ń sàlàyé bó wọn sálọ ọlá fún mi ọyá tani ń sàlàyé bó wọn ti ń ṣe sọlẹ ọyá ṣe kárí ká fún ọ mark ta ló máa ṣe jùlọ àì mí máa ṣe jùlọ ẹ mọ̀ pé wàhálà lẹ ń dín kù fóbi sẹ́yìn ṣe bẹ́ẹ̀ àṣé ọmọ tí máa ń ṣerú eléyìí náà àdúrà ló bí ọmọ ṣe fún torí pé wọn ràn wọn lọ ni gbogbo ń tọ́ ẹ káwọn ò ṣe ni wọ́n bá wọn ṣe mọ́ kí kàṣí pé ọmọ láàárọ̀ àtijọ́ lẹ ti gbálẹ̀ fóbi yín náà nàá ẹni tí ń bẹ lábẹ́ òbí tí wọ́n bá pariwo sọ̀rọ̀ máa gbalẹ̀ pé ààyè ah, ṣe dọ̀tí báyìí wọ́n tún wá máa ti síra wọn pé àwọn ń bá wo fáwọsọ àwọn márílì ẹni pé láìláìlá kálukú wọn tún lè gbẹrú lọ́kùnrin òkú dàpọ̀ ẹnìkan sáwọn kan ò ní wá gbálẹ̀ yìí. gbàgbàgbà ò lè lọ kàrí mi kàrímù ẹgbọ́ ẹgbọ́ àwọn ọmọ tí ń pa àbù kàrímù kàrímù bẹ́ẹ̀ mọ̀ pé tó. wàláyé òbí ń rí wàhálà lọ́dọ̀ àwọn ọmọ nǹkan tó ṣe é pé tó ń bá ń ṣe láì jẹ́ kó bí béèrè rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wàhálà àdúrà lọ́mọ rẹ̀ ok nínú pé ìwọ ìwọ yọ ọmọ rẹ fóbì rẹ ò ṣe dáadáa sí wọn tó bá bóbì rẹ mójútó àwọn àbúrò rẹ ó ní ipò ńlá láyé yìí ó ní ipò ńlá láyé yìí torí àwọn ọmọ náà wọn ní gbàgbé rẹ̀ fún láéláé torí ìyẹn máa rántí náà ní ìyẹn gbàgbé àbọ̀dá wa báyìí ó gbìyànjú fún wa débi hín bóyá bóyá ọmọ àwọn bóyá sábàbí tiẹ̀ ni wọ́n ló fi rọ́nà lọ́lọ́la àwọn ọmọ tiẹ̀ náà bóyá sábàbí rẹ̀ làwọn ló fi rọ́nà lọ́lọ́la torí hal jaza'ul ihsani illa al ihsan yàtọ̀ sí kò ti dùn bí rẹ nu síbẹ̀ làwọn wà ní. àwọn olùdílé ti ń ṣètò ọ̀nà ọ̀jẹ̀. owó owó náà ní kálukọ́ máa rò pé ńlọ ó ti fún yín ẹsẹ̀ pé ah, nígbà tí wọ́n bá ti lówó téèyàn fò bì débi yóò. òkúta ló ní kó fóun lò òbí mélòó ló ní kó fóun lò àwọn nǹkan tí wọ́n lè ṣe ìjò lọ máa ronú rí. tọ́lọ bóbi rẹ̀ pé báà mi àwọn aṣọ yín tó dọ̀tí dà táṣọ bá ti dọ̀tí ẹ máa kó obì báyìí máàmi táṣọ yín bá ti dọ̀tí ẹ máa kó obì báyìí aṣọ lọ́nà obìnrin fọṣọ rẹ̀ fúnra rẹ̀ yóò wọn bá dàgbà jù bẹ́ẹ̀ lọ àbí káwọn ọmọbìnrin ọmọ bá fọ ṣé bàbá tó ọba fọṣọ lọ́ọ̀bà lọ sọ àbẹ́ẹ̀ nǹkan mẹ́ta subhanallah alazim àfikún wọn mú wa àfikún fún ọ àfikún mú wa àfikún fún ọ wọn máa wá gbowó títí tó fi di pé wọn náà hun funfun tí bó ṣe yẹ ká yóò rí nu ẹ ṣe dáadáa sóbì yín ẹ ṣe dáadáa sóbì yín ẹ rántí pé ọlọ́run ní ń pa yín láṣẹ kíkẹ́ ẹ dáadáa yìí ọlọ́run yìí ti pa yín láṣẹ kó fìyàn lẹ̀ yóò padà béèrè tọ́ ọlọ́run ọba ní waqfid lahuma janaha dhulli min ar-rahmah rẹ yí apá rẹ lẹ o fáwọn òbí rẹ lẹni tó ní tẹríba fún wa ẹlẹ́kọ̀ọ́ ẹni kọ́ ọmọ ọmọ fọwọ́ dákàrà dì níwájú òbí kọ́ ọmọ sapá kaka níwájú òbí rẹ ẹlẹ́kọ̀ọ́ gidi ni kí lẹ jámánì lẹni tó tẹríba fáwọn òbí rẹ nínú wà rẹ nínú sèṣì rẹ nínú sọ̀rọ̀ sí rẹ kó ẹsẹ̀ dìgbà tó bá ṣe ń tọ́nà ọ̀fẹ́ bí kò kúnlẹ̀ bí kò dọ̀bálẹ̀ rárá nítorí pé lẹ́yìn takùn tọ́nà ọba ẹlẹ́dàá wa tó fi pa wá láti ọlọ́run sì gbà ká ṣe fẹ́ni kankan ṣùgbọ́n tẹríba fáwọn òbí ẹ̀. tọ́ọ̀. وقل رب ارحمهما كما ربياني صغيرا ìyẹn táwọn في rẹ bá أبي ما àbí wọn bá ti kú àdúrà tó máa ṣe fóbìnú رب ارحمهما اللهم بامي كيف بات يامي كما ربياني صغيرا لما عمي دي تسيسي توجو مني باكي كريمي gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi. tọ́ bàbá ẹ mùsùlùmí ló kú màmá ẹ mùsùlùmá ló kú bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣàdúrà fún ọ. ṣùgbọ́n tó bá pé káfíìrì ni ẹnìkan nínú wọn bá kú àní ṣàdúrà fún báwo mùsùlùmí ò ṣàdúrà fún kèfèrí tó kú lórí kèfèrí. Ibn Abbas radiyallahu anhuma ó ní lẹ́yìn àyà yìí lọ́lọ́run á sọ àyà kalẹ̀ pé ma kana lin-nabiyyi wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikin walau kanu uli qurba min ba'di an tabayyana lahum annahum ashabul jahim. kọ́tọ́ sáà nàbì tàbí àwọn olùgbàgbọ́ òdodo pé máa tọrọ àforíjì fáwọn ọ̀sẹ́bọ tó kú lórí ìṣẹ́bọ ولو كانوا أولي قربى قال كما جاء ملبي كما جاء بابا كما جاء يافيا من بعد أن تبين لهم أنهم أصحاب الجحيم لا يقاتلون هاتين وما نلا إليه torí rẹ̀ mùsùlùmí ìtọrọ àdúrà fún kèfèrí tó ti kú lórí kèfèrí. tó bá yẹ kó bàbá rẹ̀ ò tí ì kú ìyá rẹ ò tí ì kú wọn ò sì jẹ́ mùsùlùmí ó ní ma sọ pé rọ́bì rahamuhuma kàmá rọ́bì ẹni sọ̀rọ̀ fáwọn eléyìí allahumma na ila islam. ọlọ́run bá mi fi wọ́n mọ̀nà lọ sí islam. àìsírò ànábì sallallahu alaihi náà àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀. pọ́ wà lórí mímbà ló ń ṣe ámì ámì ámì. àwọn sàhábà nílò ànábì kí ló ń ṣe àmì wọ́n ní màlẹ́kà Jibril lọ́wọ́ abami wọ́n á ní wọ Muhammad rọ́gìmọ̀ ànfọ̀ mùrẹ́ìn lókèrètà ìdáwó fẹlẹ́mi sọ́lẹ̀ àlẹ́ ọlọ́wọ́n ọba kó fi mú ẹni tí wọ́n dárúkọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tọkọ láti sàṣọ láàtò fún ọlọ́wọ́n kó fi mú rẹ̀ gbolẹ̀ fọkúl àmín sọ pé àmín fọkúl tó àmín bá sọ pé àmín lẹ́yìn rẹ̀ màlẹ́kà tún ní rọ́gbìmà ànfùmùrẹ́ìn dọ́kàlà àlẹ́yìí ṣẹ́hùrù rọ̀mọ́dán tó mọ̀ kọ́rọ̀jà wọlẹ́m yóò fọ́rọ̀ lẹ́ ọlọ́run kò fi mú ẹ̀kpó lẹ̀ tán ẹni tí oṣù rọ̀mọ́dán tó wá bá rọ̀mọ́dán láwàá yìí títí rọ̀mọ́dán fi lọ ọlọ́run òforíjì nítorí pé ìwà ọ̀daràn ìwà pòkì ìwà rádaràda ìwà ségesège anabi sallallahu alaihi wasallam tó sọ pé àmì bẹ́ẹ̀ ni màlàíkà ó tún sọ pé رغم أنف امرئ أدرك أبويه أو أحدهما فلم يدخلاه الجنة قل آمين فقلت آمين وأنا ما قلت في ما يقول أن تسقط بابا رẹ̀ àti ìyá rẹ̀ láyé abẹ́nìkan náà méjèèjì lọ́ba láàyè kọ̀ wá tara wọn kó fi rálẹ̀ jáná wọ̀ ọlọ́run kó fi mú ẹ̀gbọ́lẹ̀ sọ pé àmì anábì tún ní àmì fi mú gbolẹ̀ fi mú gbolẹ̀ ọlọ́run kọ́ tẹ́ńbẹ́lú rẹ̀ ọlọ́run kọ́ tẹ́ kọ́ kàn lábù àdéhìí fẹsẹ̀ rinlẹ̀ kọ́ra fún mi lọ àwọn òbí wa ẹ̀sìn ọlọ́run dá lórí ká ṣe dáadáa sí wọn dandan dandan sì ní ká ṣe dáadáa sí wọn ẹ jẹ́ káwọn náà ká mójútó eléyìí lẹ́yìn rẹ̀ ni àwọn ìgbà wá wá wá lóríṣiríṣi táwọn mẹ́nu bà lórí pé ká ṣe dáadáa sóbì méjèèjì àwọn òbí wa ẹni tó ti kú nínú wọn ọlọ́run dákun bá foríjì wọn àwọn tó kú lórí Islam wọn kú lórí pé wọn gbà pé ọlọ́run ọba nìkan wọn náà la gbọ́dọ̀ sìn lódodo wọ́n sì kú lórí ìgbàgbọ́ pé anabi muhammed sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀kọ́ bá foríjì wọn ọlọ́ọ̀kọ́ bá kẹ́ wọn kọ́ bá gẹ̀ wọn ọlọ́ọ̀kọ́ bá síjú àánú rẹ̀ wò wọn ọlọ́ọ̀kọ́ bá sin wọn lọ́mọ àlùjẹ́nà eléyìí tó bá wà nínú kẹ́ àti ìgbádùn nínú wọn ọlọ́ọ̀kọ́ bá sàlékún rẹ̀ eléyìí tó wà táwọn òbí wọn bẹ láyé ọlọ́run dákun kọ́ wọn má ṣe gbogbo bí wọ́n ṣe ṣe tí wọ́n fi máa rí dáadáa ṣe sáwọn òbí wọn tí wọ́n fi jẹ́ pé àárín wọn dàrú tí wọ́n túká pẹ̀lú dáadáa ọlọ́run ọba kó fún kálukú ṣe ọlọ́run ọba kó jẹ́ kó dáa fún wa àtòbí àtọmọ láyé àti òkè yá àwọn ọmọ wa ọlọ́run má jẹ́ kó wọ́n ṣèṣe ọlọ́run bá wa darí wọn lọ síbi tó dáa ọlọ́run jẹ́ kó wọ́n máa ṣe tó dáa ọlọ́run ọba má jẹ́ kí àwọn ọmọ wa kó wọ́n tara wa sẹ́lọ̀n ọlọ́run má jẹ́ káwa náà tara àwọn ọmọ wa ká fi sẹ́lọ̀ ọlọ́run ọba kó fi gbogbo wa mọ̀nà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you. jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá táwọn láwọn lọ kẹsẹ̀ mọ́tàláṣí nǹkan kan tí wọ́n lọ tàlàtì ọ̀jẹ́ láàárín ìlànà ọ̀nà kàbí kejì bí fún wí tí àfọ wa àwọn ṣe nǹkan náà lè di ọ̀sẹ̀ fún mi wọn lọ́kọ́ sọ́sọ́dọ̀ àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àgbàrin pé owó àwọn àfáàní tí wọ́n wọ̀ kàkẹ́bọ̀ bí ẹbọ náà ni wọ́n bí ẹ̀sìn náà ni wọ́n ka gbogbo àwọn kan kan. ṣé kò lè sáwùjáde fún àwọn bí nǹkan náà bá lọ kó sórí bẹ́ẹ̀ àwọn kan lè dúró nítorí tí ọba ní sáwùjọ rẹ kí ni ìyẹn lè ṣe sáwọn àfàm. alhamdulilayi àwọn kan ní pé gbogbo ẹni tó bá ti lè ṣe ń tó sọ di ọ̀sẹ̀ bọ̀ kò sáwùjáre kankan fún tó fẹ́ wí fọlọ́ lẹ́yìn ìgbà tí ìmọ̀lẹ̀ ti wà lẹ́yìn ìgbà táwọn èèyàn ti gbẹ̀sán lọ́wọ́ bá táwọn gbọ́ tí sì ń yé ìdí tí òfin ní sáwùjáre fún wọn pọ̀ nínú rẹ̀ ní pé ẹni bí báwọn ṣe ń lọ gba tíra tí wọ́n wé fún wọn ẹni ṣe lọ gba kinní kan sọ sódò rí kinní kan mọ́lẹ̀ máa jí pé kinní kan ẹni pé lásìkò kan náà wọ́n ń gbọ́ ẹni tí ń sọ fún wọn pé kò dáa kò tọ́ ẹ sì rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́yìn ń pé sí wọn ní ní àwíjàre yẹn ẹ pé wọ́n máa fi pàlà bọ̀rọ̀ àwọn tí ń sọ pé kò dáa kò tọ́ wọ́n sì máa ṣàfihàn wípé ẹ gbogbo nǹkan náà ní dá lọ́dọ̀ àwọn eléyìí ẹ ṣé ń gbàtà lọ gba nǹkan lọ́dọ̀ lìmáàmù ṣé ń gbàtà lọ sí kíni ẹ̀rí kí wọ́n ní jókòó fún aronú kí wọ́n fi wò ó pé níta ń bá àwọn sọ yìí ojoojó mọ̀ wá ń ebi báwọn kẹfẹ́rí náà ti ṣe nu fanabi sallallahu alaihi wasallam sókè aláwí gàrí tán fẹ́ wú torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nígbà tó ti ṣe sábàbí pé àwọn èèyàn lẹ́ni tí ń ṣàlàyé fún wọn ẹlẹ́ni tí ń ṣàlàyé fún yẹn ilẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ láwùjáre kan tẹ̀ fẹ́ wí fọlọ̀ tó bá ti dọ̀gbọ̀n àti àwọn. so etí ó lè nítumà náà ní kékeré la lè rí ṣe sọ̀rọ̀ ẹni tí ń sìn yàn lọ́nà àmọ́ wọ wọ́n sì ọ lọ́nà wọ́n náà gbọ́ sínà ó sínà eléyìí ò láwùjáre tó wù fọlọ́ àwọn ẹni tí ń sìn yàn lọ́nà gan-an ká approach so àwọn ló ká gbé sórí àtẹ ká fi hàn wọn irú ewu tí ń bẹ nínú nǹkan tí wọ́n ń wọ́n àwọn èèyàn lọ́nà ọ̀pọ̀lọpọ̀ yóò mọ òkú ńgbà pé lè máàmù ló ṣe nǹkan yìí fún lè máàmù ló ní kó wọn gbẹbọ lọ sórí ìta àfa tafsir òun ló ń sà òun gbẹrẹ tí ń bò ń rẹ nǹkan mà òun ló ní kó wọn máa jí pọfọ ara kíw náà ni torí tí ọba jẹ kíw àmọ́ kó yè kíw ni wọn jẹ sẹ́wọ̀n kó wọn jó yè kíw láwùjọ Yorùbá tó látàrí bẹ́ẹ̀ wọ́n fi kọ́ àwọn èèyàn lómi ọbẹ̀ jẹ akramakumullah tá a bá ríyàn gbígbà lórí báwọn afáàyàn ṣe mọ̀nà nítorí tí àwọn àfààní táwọn náà bá dẹ́kun wà bàjẹ́ ẹni tó fẹ́ sí ọlọ ọ̀dọ̀ wọn wọ́n sọ pé àwọn ti já wọn bẹ̀. tọ ìgbà míì tá a bá sì rí àwọn ẹni tí ń tẹ̀lé wọn tá a bá rí wọn jálàjà tán òkùtọ́ ọba ẹni tóun náà ń àwọn èèyàn lọ́nà sọ àwọn méjèèjì àmọ̀ tí wọ́n gbọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹni tó bá mọ̀ òdodo ẹ̀yẹn máa ṣàlàyé ẹ má kùnú tí ẹ bá ti kùnú ẹni tí ń ṣì àwọn èèyàn lọ́nà òun náà gbọ̀ ń bẹ̀ ẹni tí wọ́n sì lọ́nà òun náà gbọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀yin ọmọ tọ́lọ̀ fẹ́ fààyàn nínú ẹjíṣẹ́ ẹ̀sìn Islam yẹ ṣàlàyé rẹ̀ fáwọn nítọ́lọ̀ fẹ́ fààyàn kìí ṣe kékeré gbọ́ kẹgbà èèyàn mélòó lọ́gbà ni nítọ́lọ̀ fẹ́ fààyàn ni iqamatul hujja tí ó fi jẹ́ pé tó bá dé ńjọ́ gbẹ̀ndà al-qiyamah ó ní ní àwáwí kankan tó fẹ́ sọ fọlọ́ mọ́ rusulan mubashirina wa mundhirin لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما وما بانيا وجارك كان torí náà la fi sọ pé kéésì dandan kọjá pé ẹ̀yin ẹ wàá máa bara jẹ ẹ máa bínú pé láti jọ tẹsí ń pè àwọn èèyàn èèyàn mélòó lọ àgbà islam wàláhì orí ti ṣẹlẹ̀ tó ti pọ̀ ọwọ́ pé gbòǹgbòǹ lásán gbé lọ báyìí pé islam lẹ̀sìn ẹni tí o bá ti ṣe islam tó bá fi lè lọ kú bẹ́ẹ̀ orí ibú ni ó ṣe wàláhì òtítọ́ ṣebí wọn náà gbọ́ àbọ̀ gbọ́njọ́ náà mo gbọ́ máa ló dé tó gbà qamatil hujjatu alayhi torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ má máa ẹ má máa wọn àṣeyọrí yín ní gbogbo àwùjọ tẹ bá bára yín pẹ̀lú iye nǹkan èèyàn tí ń gbọ́rọ̀ yín pẹ̀lú iye nǹkan èèyàn tí ń gbà ọ̀rọ̀ yín pẹ̀lú iye nǹkan èèyàn tí wọ́n á sọ pé mo di mùsùlùmí tẹ́ ń bá wọn bẹ́ẹ̀ ẹ pàṣẹ pípé èèyàn fẹ́ sìn ọlọ́run ọba tì í sòṣùgbọ́n bẹ́ẹ̀ yóò ti máa wọ́n ni pé ó ń dé tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbọ́ wọn ò gbà ẹni tó gbọ́ tí ó gbà olókùn tí ó rojọ́ tó bá dijọ́ gbẹ̀ndà sí i. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين سيلا إجابة سيجا نعم سؤال سكوت الله نعم أيوة كلام نعم Thank you fi wé kò fi wé rárá kò fi wé rárá kò fi wé rárá kò fi wé rárá dúpẹ́ fún mi dúpẹ́ fún mi finish. wípé kí ni àpò bàwí àti kìámù ni àti pé sáwọn lè fi àníyàn méjèèjì dáhùn ti pẹ̀lú àwọn méjì dáhùn ní méjèèjì dáhùn. rárá o kìámù lẹ́yìn ó ní ṣe pẹ̀lú wọ́n ní kìámù ẹ̀yìn ní mta kọ́bíl wà kó mta bàádì ìyẹn ti kọ́kọ́ sùn kó tó jì ó náà ní tó máa tahajjud tahajjud sọláàtì tí mo ṣe tó yẹ kí mo ti kọ́kọ́ sùn ṣáájú rẹ̀ ẹni tó máa tahajjud tarawih kó oorun síwájú rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé èyí tí èèyàn máa ń jí ṣeun ó lọ́lá ó lóòrìn ju ètò ẹ̀sìn kẹ́ẹ̀ tó sùn lọ tó ṣùgbọ́n àmọ̀ pé tí gbogbo wa bá sùn kí ṣe gbogbo wa láti dìde táwọn lọ sàlọ̀ lápẹ́ wọn fẹ́ ṣe sọ láti tàn sábà náà ṣe dúró àpá àwọn ọmọ rẹ pé orúkọ jésù ní kí ṣe àmì. onísàmì o onísàmì so gbogbo lórúkọ jésù lórúkọ aláàlálẹ̀ yìí àwọn ìyá mi lọ́rùn òkú ní sùn àwọn náà pẹ̀lú wa àwọn orí ìyá mi ó gbé ọ onísàmì o onísàmì ó sì máa kọ́ fún wa ẹ má ṣàdúrà fún mi lórúkọ jésù ẹ má ṣàdúrà fún mi lórúkọ aláàlálẹ̀ yìí o ẹ má ṣàdúrà fún mi lórúkọ orí ìyá rẹ o ọlọ́run ọlọ́run nìkan ó ní ní táyì tá wáyé àbí tó yẹ pé ẹgbẹ́ rẹ̀ fẹ́ bàbá rẹ̀ kò sí ní ìgbẹ́yìn wa tí wọ́n lè ṣe ìka kí n lè tún kan fún un. ọlọ́mọdé ọlọ́mọdé tó tí wọ́n pé bàbá ọba sínlé ẹlòmíràn wà nílé kìí ṣe bàbá rẹ̀ nìkan iná nìkan ni gbogbo fámìlì tó lè ní bàbá rẹ̀ ó fọ̀rọ̀ rẹ̀ lẹ́ni tó bá wà nítòsí lọ́wọ́ ni káwọn ṣe awó borí social media àbí fóònù àbí nǹkan kan kò kò kò fẹsẹ̀ rìn lẹ̀ lọ títí torí pé kò sẹ́ni tí ò lè imitate ohun ẹlòmíì so ó ṣeéṣe kọ́ pé kìí ṣe wọ́n kọ́tọ́ fẹ́fẹ́ àwọn náà ló ń dáhùn ó ṣeéṣe kọ́ mọ́jẹ́ bàbá ìyàwó náà ní fọmọ fún ọ so eléyìí jẹ́ bó ṣe dé. wọ́n ní christian àwọn àwọn afẹ́ mùsùlùmí àwọn afẹ́ christian bí láwọn lè máa gbára àwọn dáhùn àti pé kí ni. àṣìṣe ńlá lẹ ti ṣe lónìí ni kò gbọ́dọ̀ dọ́là lónìí kò gbọ́dọ̀ dọ́là ẹ ọlọ́run bọ̀ gbà ọlọ́run ló wọ̀n gbà nǹkan wọ́n wá tún ṣe òun tún dá tọ́mì èèyàn gbọ́dọ̀ mọ̀ yí pé bá ní èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan tí èèyàn bá lọ èèyàn ni o èèyàn tẹ̀ àtọkùnrin mùsùlùmí kún ayé báyìí èèyàn lọ jẹ́ ìyàwó fẹ́ni tí èsè mùsùlùmí kí ni mi tí èèyàn bá ní má ni o ọlọ́run fẹ́ nǹkan ọ̀gbọ́dọ̀ wọ́n wá lọ ó túmọ̀ sí òní kótó dọ̀là ẹ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sí igi kankan láàrin yín ẹ̀ kàn lọ́ọ́ jókòó lọ́dọ̀ ẹni tí ọ̀tọ̀ ni so ọmọdé ẹ̀sìn bí fún ẹ̀ níjẹ́ kọ́ wà lọ́dọ̀ rẹ̀ ẹ̀ máa sọ ọmọ tí Islam tiẹ̀ tí ó fi dúró bẹ́ẹ̀ bá sì bímọ fún tọ́ ọlọ́run yọ yín nu torí ẹ̀ ẹ̀ lọ fẹ́ mùsùlùmí ẹ má fẹ́ káfìrí ẹ̀yin obìnrin káfìrí ọgbọ́dọ̀ jọ́kọ rẹ̀ náà.

wọ́n ní àwọn lówó bọ̀ owó wa ti kàrà wọ́n ní iṣẹ́ àwọn ilé wọn náà bá wọn lọ àdúgbò pẹ́ káwọn kọ́ lọ náà bí tó bá ti bá wọn lọ. ṣé wọn ò ní màmá láyé tó bá ní màmá màmá rẹ̀ ní ọ̀pọ̀ ọ̀ràn àmì ìyẹn ìyẹn fi ìyẹn fi owó sí tọrẹ fún yàn láti lọ fi tẹ̀sìn nígbà tí wọn náà ti ṣe nítorí pé mójútó tòbí rẹ̀ ó pàtàkì but ibda binafsika. thumma biman ta'ud bẹ́ẹ̀ là nàbì wò bẹ̀rẹ̀ pẹ̀lú ara rẹ̀ kó tó wá kà wọn ẹni tó máa náwó lé lórí wọlọ́wọ́ kọ lọ àjìyàn náà tó bá lọ tó bá dé màmá ń bẹ bàbá rẹ ń bẹ ìyá ara lọ ẹyin rẹ ara bàbá gbàgbára bá ká kókó àwọn méjèèjì náà láwọn wọn máa bẹ lọ náà ni pé kọlọ ọba wa wò sàn kọlọ ọba wa fún lálàáfíà aláàánú lọlọ Ọlọ́run ọba ọgbà ọgbà. àmọ́ àmọ́ torí pé fèrèdáwùsì àlùjáná ló ń jẹ àlùjáná ló ń jẹ àwọn kọ kúnlẹ̀ tó dáa tó dáa tó dáa tó dáa tí ò jẹ irú eléyìí torí pé nísìnyí ẹrí kẹyìn ọ̀ràn kan dáadáa fọmọ ẹ sọlọmọdé ara ìdá tó bá bẹ̀rẹ̀ sí ní hùwà jahannam àbẹ́rẹ́ nǹkan mẹ́rin wọ́n sọ ń fèrèdáwùsì. وهو جهنم سور اسمي عبد الله عبد الرحمن عبد السلام عبد الرزاق فبس دو بينين اسمه الفاق هو بين مريم آسية عائشة فاطمة زينب هو قال كده كده كده كله تامو بين الصحابة لا لا هو هو تبع السلام كده تبع تراب كاتيو كان أبي أرين كان هو موضوع كاتو strange torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń ṣe kò sí ikhlas nínú rẹ̀ kálukú kan fẹ́ ṣe nǹkan tí ó fi show off tí ó fi máa shine lójú àgbà ah bàbá rẹ̀ ní láti jẹ́ ǹtọ́ máa kí ó orúkọ ilé yìí kò sí nítòsí. sọ pé àwọn arúgbó ló fi sọ ọmọ kan lọ́dọ̀ àwọn pé ọmọ ẹ̀ lòdì bàbá rẹ̀ náà ti mú wọn bí bọ̀ bàbá rẹ̀ òtòjú ọmọ náà pé ṣé àwọn ilé ọmọ náà dáhùn máa tọ́jú ẹ̀ pé ṣé kò sí sí àkọlọ́rọ̀ àwọn dáadáa dáadáa èèyàn lè rọ́ ọmọ igba kọ́ máa tọ́jú èèyàn lè máa tọ́jú ọmọ tí ẹnìkan kan ọba kéta fún torí kọ́ máa lọ dìdàkudà ọlọ́run sì sàn án lẹ́sàn-án torí ká nàbí sallallahu alaihi wasallam sọ pé inna fi kulli kabidin ratbatin ajra dájú gbogbo agbẹ̀dọ̀ tí ń mí tí èèyàn bá fi lè sóore fún èèyàn gbẹ̀. wọ́n ní ìdúrà olówó wà nínú Islam tí obìnrin bá jáde kú. kò sádùn àkàtà. jáde jáde سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب